àwọn kẹfìrí ń sọ lọ́kàn ara wọn lẹ́nu ara wọn náà pé àfẹsísí lẹ́nu àbí sàpèjúwe fún wa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ máa ronú sí àyà yìí yàtọ̀ wọn sùn hàn wọn dára ni wọ́n máa ń yà àfihàn ha ìlànà àlìmù ipò sẹ́ni tí ó ṣe làákàyè tí gbogbo àwọn òwe táwọn sùn hàn wọn dára máa ń pa yìí kò sẹ́ni tí ó bu àgbọ̀nyé àwọn òye àwọn òwe yìí ìlànà àlìmù àyàfẹ́ tó bá jó ní ẹ̀ tó bá jẹ́ aláìmọ̀ tí àwọn subhanahu wa ta'ala tó sọ fún wa nínú àpèjúwe kọ́ àmọ́ wọn láwọn irú àpèjúwe yìí òun náà ló fà á tí àwọn subhanahu wa ta'ala fi sọ ayé àtàǹkà ìkàlẹ̀ àpèjúwe yìí wà ní sọ́dún àkàbùt ayé forty one tí àwọn subhanahu wa ta'ala sọ pé màdàlú lẹ́rìnà sábàlù min dunillahi awliya ó ní àpèjúwe àwọn tí wọ́n mú ẹlòmíì ní alákọ̀yàsí àwọn tí wọ́n ń jọ́ fún ẹlòmíì lẹ́yìn àwọn subhanahu wa ta'ala àwọn tí wọ́n fún ẹlòmíì lẹ́ni tí wọ́n máa ké pè lẹ́ni tí wọ́n máa béèrè àánú lọ́dọ̀ rẹ̀ lẹ́ni tí wọ́n máa jọ́sìn fún lẹ́ni tí wọ́n máa lọ rè sáàdì nígbà tí aburú bá tẹ̀lé sí wọn lẹ́ni tí wọ́n máa lọ rè bá ńlá tó máa wà wí. ànábi Allah subhanahu wa ta'ala ní àpèjúwe wọn ó dà gẹ́gẹ́ bí kíni kàmẹ́sàlì dà àgàbò ó ní àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí aláǹtakùnrin aláǹtakùnrin náà náà tó ní kíni òun náà náà tó ní aláǹtakùn ẹ wọlé alátakò òwú yóò kàn fi òwú yóò fi tali yóò fi tali òun náà ti kọ́lé lójú ara rẹ̀ nù Allah subhanahu wa ta'ala wa ni wa inna awhana al-buyut la baytul ankabut. ó ní ilé ó ní ilé tó fi yẹpẹrẹ jù láyé yìí ilé tó fi rọrùn fún yàrá ti dàwó bẹ́ẹ̀ máa ń kọjá lọ níṣẹ́ yìí tí ẹ máa kọjá lọ bí owó alátakò àbí tó ló ń kọ́lé sí yìí yóò kàn kọjá lẹ́kọ̀ọ́ ara ta tí ò tẹ̀síwọ̀n fún ọ̀pọ̀ ara ta kan ó ní ilé tó fi yẹpẹrẹ láyé yìí òun náà ilé aláǹtakùn làwùkáànù yà àlàbù tó ẹgbẹ́ bá mà ní tó àpèjúwe ilé yìí náà ní ti kí ní tọ́ka fún wa àpèjúwe yìí ní tọ́ka fún wa pé gbogbo nǹkan míì téèyàn bá pè lẹ́yìn Allah subhanahu wa ta'ala léèyàn ní lájẹ̀nu ni àbí lóòótá ni àwọn nǹkan wọn wò láǹfààní kankan tí wọ́n lè fi fún yẹn wọ́n yẹpẹrẹ ju owó alátakùn lọ. owó alátakùn yìí bí Allah subhanahu wa ta'ala ti gbàgbéjúwe fún wa pé wọ́n yẹpẹrẹ òwú ló fún kankan àwọn èèyàn kan wá bẹ láwùjọ lónìí pé pé wọ́n tún wá ti wá àtàkì àwọn kankan mú owó alátakùn. wọ́n ní bẹ́ẹ̀ bá ń kọjá lọ tó bá ń kọjá lọ tí wọ́n á di pé aláàtakùn wa ti kíni wọ́n aláàtakùn wa kọ́ lójú wọ́n ní ìmọ̀ ṣe sábàbí òsì yìí. yá ó túmọ̀ pé kíni ó túmọ̀ pé á ẹni yìí o òsì yóò mọ̀ ṣe kíni òsì yóò mọ̀ ta. sílẹ̀ ní bá wá gbọ́ tó bá wá gbọ́ relé yìí pé tí aláàtakùn bá ti ṣe kíni tí ẹ bá kọ́ lòwú aláàtakùn ajẹ́pẹ́ àpẹẹrẹ òsì ni irú ẹni yóò máa wò pé ọ̀nà wo lòun ó gbà tó òfin ní tòsí ẹ̀wù tí ìtàn ti dẹ tó ti dẹ gbóró kalẹ̀ fún wa ìtàn ọ̀nà wo lòun wá gbà tóun ní tóun níbi tòsí tóbi àlùkò àṣetán tẹ̀lé yẹn yóò mọ̀ sékìní yóò mọ̀ kò sí dẹ́rùbà yẹn kéèyàn bá sékìní kéèyàn bá kọ́kọ́ lọ́wọ́ kò hánà wọ̀tà ara látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò máa wá ọ̀nà àbáyọ àwọn kan máa wá sórí ti ti fún pé tọ̀ àwọn oníyẹn olókùn táàbọ̀ oníṣẹ́ kan táàbọ̀ ṣe olóṣẹ̀ kan tó fi wẹ̀ àwọn kan ní wọ́n ń dààmú rẹ̀ mo fẹ́ kó orí ṣe ni mo fẹ́ kó orí jẹ ni òun náà máa wá sékìní yóò wá gbà kan jẹ pẹ̀lú gbogbo àwọn kan báyìí tó ṣe pé aláǹtakùn ẹ̀dá àwọn ọkùnrin àánú wọ́tà ara ni òun kàn bá tiẹ̀ lọ ni wọn ò mọ kankan nípa gbogbo eléyìí àrísìkì ó kálukú Allah subhanahu wa ta'ala ṣe kí ni ó ti kọ́ ó ti kọ́ kalẹ̀ síwájú kí wọ́n tó dá sánmà àti wọ́n tó dá ilẹ̀ ẹlẹ̀ ní fifty thousand years khamsina alfa sana òun náà ni wọ́n ṣe kí ni òun náà ni wọ́n ti kọ́ ara ó kálukú kalẹ̀ síwájú kí ni kí wọ́n tó dá sánmà kí wọ́n tó dálẹ̀ ìdókàlùkù ó ṣe kí ni ìdókàlùkù ó jẹ láyé àti ìdókàlùkù ó jẹ gbogbo ẹ̀ kò sí anabi sallallahu alayhi wa sallam ó ní àná subhanahu wa ta'ala alájì kì í so kó wa sọ fún un pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ti máa bẹ láyé kò ní kú láyé o àyàfi ìgbà tó bá parí gbogbo arzikì rẹ̀ gbogbo tá a bá kọ́ kalẹ̀ fún un lárzikì arzikì mímí àgbà tó bá parí mímí ẹ̀ arzikì ọ̀rọ̀ sísọ àgbà tó bá parí ọ̀rọ̀ tí ó sọ láyé arzikì ẹsẹ̀ táwọn ẹsẹ̀ ẹ̀rìn káàkiri lílọ bíbọ̀ àgbà tó bá rin gbogbo òpin ìtàlá ni yóò gbé láyé kó tó di pé lè rìn mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà jíjẹ mímu tá à ń jíjẹ tá à ń jẹ ó ní iye tó ń kálukú jẹ láyé ó ní iye tó ń kálukú mu láyé òun náà ló kọ́ àtúntò pé kéde àbí ò bá jẹ iṣẹ́ yìí ó jẹ láyé bí ò bá jẹ mẹ́kò ní kú aláàárẹ̀ bí ń ta rẹ̀ fáá títí tí ò ní lè jẹ tí ò ní lè mu láti ẹ̀sìn mọ́tò kún bẹ́ẹ̀ pé lágbàbá aláwọ̀ ọjọ́ kan lágbàdì kan ó ti kú ni tòun náà tí ó bá yá ara rí pé kí ni yóò bá ní á ah, ara òkú ti yá òun fẹ́ jẹun wọ́n ṣe dáadáa wà ní gá alhamdulilayi ara ti yá bẹ́ẹ̀ ni ara ò yá àtúkọ̀ rẹ̀ lótó ìtòkù tí o ti jẹ tí o fi kú òun náà ló ra kíni òun náà ló ra jẹun tó bá ti ṣá yóò bá kú. gẹ́gẹ́ náà ní ẹ̀rẹ́ aláàárẹ̀ ní tí òní lè jáde ilé kò ní lè rìn mọ́ ṣẹ́ẹ̀tì yọkàn fún bẹ́ẹ̀ pé ah, ọjọ́ kù rẹ̀ ti pé yóò bá yá ara yóò bá yá ara yóò bá balẹ̀ yóò bá wà ní kàkẹ́ sọ àmọ́ ah, ní tàbí á á ah, alhamdulilayi ara lágbájá mọ̀ ti balẹ̀ òun náà ló tún jáde kọ́dà àjọ kí nígbà tó bá di àárọ̀ ọjọ́ kìjọba ni ó mọ̀ ti kú ẹ máa rò pé á ah, ta àsopọ̀ ara rẹ̀ ti kí ló fà á nítorí pé kí ni tí àwọn subhanahu wa ta'ala kọ kalẹ̀ fún ipe yóò lò lárísìkì kò tí ì lò tán àbí tẹ́yìn ó ti lò tán so eléyìí òun náà ni àpèjúwe ẹlẹ́ẹ̀kejì táwọn kẹfẹ́ rírí táwọn kẹfẹ́ rírí wọn sọ pé kí ni àwọn kẹfẹ́ rírí wọn sọ pé à ah, àwọn subhanahu wa ta'ala ni mo wá ṣe àpèjúwe àwọn kan yẹ̀yẹ́ báwọn àwọn kan yẹpẹrẹ báwọn yóò máa wá fi ti ṣàpèjúwe fún wa Ah, aláǹtaàtò yóò mọ bí sàkójú ìfún e wa so Allah subhanahu wa ta'ala wa sọ ayé àmì ìkàlẹ̀ pé inna Allaha la yastahi an yadriba mathalan ma ba'udatan fama fawqaha ibi Allah subhanahu wa ta'ala ò ní ti jú rárá láti ṣe àpèjúwe fún yín pẹ̀lú nǹkan tó dàbí tó kéré bíi yàmùyàmù tó mọ̀ jẹ́ títí mọ́ tó tún jẹ́ yàmùyàmù fama fawqaha kọ́là tó láti ṣàpèjúwe pẹ̀lú rẹ̀. àwọn onímọ̀ àjẹkọ́ yẹ wa pé kí ló fà á bí àwọn sùhánù wọ́n sàlá fi mú ẹ̀yẹ̀mú wa míì ìpè yàmùyàmù yìí àpèjúwe yẹn dáa bí àpèjúwe ayé ni bí àpèjúwe àwọn mùnàfìkì àwọn kèfèrí láyé àwọn mùnàfìkì yìí yàní ayé tí wọ́n wà yìí ní ti báyìí àwọn ọmọ wa kópọ̀ kópọ̀ kópọ̀ òun mọ̀ wá láyé àwọn sùhánù wọ́n sàlá ọmọ wa lọ́mọ lára yóò máa ṣe títọ́ jẹ́ pé ìyàtọ̀ ni wọ́n máa wá sí wọn àwọn sùn hánà dáhùn àti dáadáa fún wa wọ́n máa kọ́lé wọ́n máa bímọ wọ́n máa tẹ̀wọ́ pé títí wọ́n máa dùn pé ah báyé tẹ̀lé náà ni àjàmọ̀ tẹ̀lé yá àpẹẹrẹ lè wa ẹ̀lùmí wọn ta burú òní mà pé ìsìláàjì ni ibi àwọn sùn hánà wọn dáhùn àti kíni nǹkan fi ń lọ́hùn lára ni kí ìyàwó bàbí lè kọ̀ fún láti àmà ni yóò tún wá máa rí jẹ yóò máa rí mu òní ìyàwó bàbí kọ̀ ni.

nínú àwọn kan tí ń bẹ lára lára ẹ̀fọn bá a tẹ́lẹ̀ fún tẹ́fún ọba tẹ́fún ọba rí nǹkan kan jẹ yóò máa bẹ̀rẹ̀ ẹ̀yìn àmọ́ tẹ́fún ọba ti jẹun yóò jọ̀nà lóko tẹ́fún ọba ti lè rí ìyàn jẹ ọba jẹ ìyàn ọba mẹ́jẹ bám ẹ̀fọn ó kújọ o ìdúró parọ́ jẹ o àmọ́ bí ọba oúnjẹ jẹ ọba wà mí tó wà yóò sì máa tẹ̀lé tó ti dínkù ẹ wá wòlíì ẹ̀fọn yìí ìdàkejì rẹ̀ wá ní ìdàkejì àwọn èèyàn ìdàkejì rẹ̀ ìdàkejì àwọn míì tí àwọn àtúnwá káwọn rò pé àwọn subhanahu wa ta'ala ọ̀nà kan náà ló lágbára láti máa fi ṣe ètò ìgbésí ayé ibi àwọn ẹ̀dá tó dá bí wọ́n bá jẹun kò tó bẹ́ẹ̀ káwọn ẹ̀dá rẹ̀ máa jẹun ká má kú ọwọ́ alóhùn ń mi tó jẹ́ pé kí ni bó wọ́n bá jẹun òun náà ni mo ń jẹun ní ti ní láyé dé ikú dénú àwọn tó bá gba Allah subhanahu wa ta'ala gbọ́ àwọn tí wọ́n gba ànábì gbọ́ àwọn tí wọ́n gbà nígbà Al-Qur'an yìí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni ó ní àwọn wọ̀nyí fa ya'lamuna annahu al-haqqu min rabbihim táwọn bá ti lápèjúwe yìí irú àpèjúwe báyìí gbogbo bá ti wòórí fa ya'lamuna annahu al-haqqu min wọ́n ti màdámàdájú wọ́n tún máa fi sàlékún ìmánì ni èyí ó tún máa segin ni yóò tún tàlẹ́ fún un pé ah láti mọ̀ bí Allah subhanahu wa ta'ala ọba tó lágbára ni ọba tó ní kápá láti ṣe tó bá wù ni ọwọ́ ni wà á mọ lẹ́bí rẹ̀ kábàrò ó ní ẹ̀rọ àwọn kèfèrí tiwọn àwọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn tí wọ́n gba Allah subhanahu wa ta'ala gbọ́ àbáwọn tí wọ́n jẹ́ mùnàfíkì àpàyàkùnú nà má da àrọ́dà aláwọ̀ bí hàdà àrọ́sàlà wọ́n mọ̀ wá sọ pé èwo ni àpèjúwe wọlé ní ti báyìí kékeré Allah subhanahu wa ta'ala fẹ́ ṣe kí kí ló kàn pẹ̀lú etiti kí ló kàn pẹ̀lú aláǹtakùn eléyìí èrò àpèjúwe owó èwo lélẹ̀ báyìí tó wọ́n mọ̀ ní kí lọ́ba subhanahu wa ta'ala kí ló fẹ́ fi irú àpèjúwe ṣe àpèjúwe yìí òwúlò fáwọn o eléyìí kan ń túmọ̀ sọ̀rọ̀ yìí fún Allah subhanahu wa ta'ala ni Allah subhanahu wa ta'ala wa ni yudillu bihi kathiran wa yahdi bihi kathiran ìdí àpèjúwe eléyìí tẹ̀ ẹ̀rí yìí o yudillu bihi kathiran Allah subhanahu wa ta'ala máa látara àpèjúwe ní ti àwọn ẹlòmíì sọ látara rẹ̀ ẹbí àwọn mùnàfi di àtàwọn kékeré wọ̀nyá àti ibi ní kẹfì rọ̀ àwọn sùhánù wọ́n darọ́ sí tara àpèjúwe yìí yóò fi fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́nà ẹ máa gbọ́ àpèjúwe báyìí ìgbà ah, ọlọ́run náà tó ṣe àpèjúwe fún wa wọ́n wà tara rẹ̀ wọ́n wà tara ronú ẹ̀wọ̀n àpèjúwe kan náà àpèjúwe mi fún wa lọ́kùn án Allah subhanahu wa ta'ala ni àpèjúwe ẹni tí ń jọ́sìn fẹ́lómi ẹ̀rù tí Allah subhanahu wa ta'ala ó dá ẹgbẹ́ bí àpèjúwe ẹrú kan ni tí wá ti sẹ́kọ̀ọ́ ọ̀gá méjì ó ní ọ̀gá méjì ti ń darí rẹ̀ ó ní bóòlù ilẹ̀ nígbà wọn ti fẹ́ gbádùn gbèsè ayé rẹ̀ ọ̀gá eléyìí olùgbà yìí ló fẹ́ ọ̀gá eléyìí bẹ́ẹ̀ sílẹ̀ tó yẹ kó ọ̀gá mi ló ní bẹ̀rẹ̀ jẹ́ ni ó yà ti tẹ̀ láti bá a fi pé làákàyè wa á bá a kò ó pọ̀ nínú alukur'an Allah subhanahu wa ta'ala wa ni wa ma yudillu bihi illa al-fasiqin ìgbé wa àwọn àpèjúwe yìí kò sẹ́ni kankan tí Allah subhanahu wa ta'ala tí ó fi sọnù kò sẹ́ni kankan tí ó tara wá àpèjúwe yìí tí ó tara rẹ̀ sọnù tí ó tara rẹ̀ kó lójú ọ̀nà tó tọ́ illa al àyàfi àwọn kòkì àwọn kòkì nìkan àwọn nínú gaba yóò sọnù àwọn orí kí ni wọ́n pè ní alùpùpù àbí alùpùpù ìtàpè ní alùpùpù òun náà ti ní alùpùpù àlùsọ̀à òun náà ní òun ní alùpùpù àlùsọ̀à kéèyàn máa tẹ̀lé ní ọlọ́sùn àlùsọ̀à rẹ̀ tí a bá ti kó sínú pé kó máa tẹ̀ ìwé báwo ni kí ni ó ti bá ó ti di kòkí. alùpùpù táwa ń rìn alùpùpù àlùsọ̀à àtàkùn ìtajà ìkó ní tẹ̀lé ọlọ́sùn àlùsọ̀à rẹ̀ ó wá kó ìdí jáde ní ìfẹ́ tó yẹ pé jáde yẹn yẹn tí a bá ti jáde kó bẹ̀rẹ̀ ayé yóò jáde kó nínú inú ẹ̀sìn islam yóò ti di kìkìkì yóò náà ti sàwọn fúnra kìkì wọn náà ló bá tẹ́ pé kí ni Allah subhanahu wa ta'ala yìí máa ń pè kébè nígbà mí yóò pè ní fàákì yìí máa ń pè fúnra kìkì nígbà mí yóò pè ní fàákì yìí máa pè ẹlẹ́sẹ̀ nígbà mí yóò pè ní kíni yóò pè ní fàákì tó ìdí rẹ̀ nígbà bá wá kó sí irun tí máa ń ṣe náà fi pè ní kòkì ṣé kò kí tó jẹ́ kò kí tó jáde kó olú ìsìláàmù ni ṣé kò kí tó jẹ́ pé ìlú ẹni bẹ́ẹ̀ ó ti di ẹlẹ́wọ́ ni tó jẹ́ pé ẹ̀yàdì tó bá tún ẹ tó àwọn bá kú tó bá tún ọ̀gbìn àti àmà yóò wà nínú àwọn tó lẹ́ni yóò wọ̀ náà tí wọ́n ti ṣe gbére nínú náà so eléyìí àwọn eléyìí ti di àwọn àwọn ọ̀gá àdá òní máa gbé àdúró àdúró ayàlá yìí so irú òkè tí wọ́n sọ mí òkè ìtàwọn kìfìrí òkè ìtàwọn ọ̀gbìn àti kìfìrí ẹ̀dùnmọ̀ kí n máa pe ẹlòmíì kí n máa fi fésìkò kí n máa fi sára yẹ lábàá tó ní báyà tẹ̀lé báyà kùdí báyà jalè báyà tẹ̀síná ìjọba náà ó pèlè kíni ó pèlè ní àlùfáàdì ó pèlè kókè. tọ́wá nígbóló ẹni nígbà wá pè ní sábẹ́ ìyàwó àbùkánà wọ́n dáadáa báyà tẹ̀ bọ́ àbí wá sàdúrà ní ìmá pè ní sábẹ́ ìyàwó àbùkánà wọ́n dáadáa sábà pé wẹ́ ẹni báwọn sábà pé ní kòkì ìdí wọ́n gbà lérò pẹ̀lú kòkì ìwẹ̀ báwọn òun náà ti pé kíni òun náà ti pé kòkì ẹni tó ti jáde kúrò níbẹ̀ islam ẹ̀tọ́ ti kò dé. àwọn òkú àti kò bí àwọn náà ní ayé àti ọlọ́ àwọn ọ̀dà aláṣọ fún aṣíwájú pé àtẹ̀lé náà yẹ kúrú náà àádọ́ ọ̀rọ̀ àti ìgbà àti ìgbà pé àwọn yìí àwọn náà ni wọ́n ti kíni àwọn náà ni wọ́n máa yaba rẹ̀ kí ni àdéhùn tó bá wọ́n àwọn ọ̀tá rẹ̀ gbé àwọn míì nínú àwọn ọ̀tá rẹ̀ wọ́n ní ìtumọ̀ àdéhùn tó bá wọ́n àwọn ọ̀tá rẹ̀ gbé wọ́n ní kú àwọn sí yàtọ̀ bá òun náà ni àkọọ́lẹ̀ àwọn ọ̀tá rẹ̀ ìlà yìí ó sọ èyí ó jáde lára àti jáde láti jáde àmọ́ ìdíje ọ̀rọ̀ tó máa ń tẹ̀lé àwọn ọmọ jáde. àṣàjọ máa ń àkóso ọwọ́ àkókò ajẹ́ ìlórí ẹ̀sìn ara wa nígbà tó gbogbo yóò ní o àlàkùnrin ọ̀fìn kù nígbà mi lọ́ba yìí mi lọ́ba yìí àti mi kọ́ mo darí gbogbo wa dùn èyí tá a kọ̀ ní pé fáánù padà mo èyí tí mo bá kọ̀ ọjọ́ ni pé wọ ìwọ àkọ́kọ́ الله سبحانه وتعالى أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلون ṣùgbọ́n máa wà ní ọ̀gbẹ́dẹ̀ àti àmọ́ kẹ máa wà lẹ́ ti gbàgbé ìgbẹ́ àti gbàgbé àlẹ́ ti gbàgbá ń gbádé wì mọ́ àbíkẹ́ máa wà sọ fún ẹ̀jẹ̀ àti àmọ́ pé àwọn bàbá ńlá wa tí wọ́n ṣe kọ́ni àwọn bàbá ńlá wa ni wọ́n ṣe kẹfẹ́rí àwọn kó wa sí wàhálà yìí eléyìí òun náà ni àdéhùn tí Allah subhanahu wa ta'ala tàlẹ́ òbí ayà yìí ìgbẹ́ alladhina yanquduna ahda Allah àwọn tó jẹ́ pé kí ni wọ́n ya pa àdéhùn tí wọ́n ti bá Allah subhanahu wa ta'ala gbé àdéhùn yìí

nínú àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala kọ̀ fún wa tó ní ká má dé díẹ̀ òun náà ni àṣírkù tó eléyìí nínú àwọn àdéhùn tá a ti bá Allah subhanahu wa ta'ala gbé òun náà ni tó àbá ni wọ̀ náà yìí hù ó nínú inú àdéhùn yìí òun náà ni tí nítorí pé Allah subhanahu wa ta'ala kò sígbà kan tó wá fi àwọn ẹ̀dá rẹ̀ lẹ̀ láì rán òjìṣẹ́ sí wọn òjìṣẹ́ kan bá ti ń lọ òjìṣẹ́ mi ò dé gbogbo àwọn òjìṣẹ́ tó wá wáyé láyé láyìgbà tí àwọn òjìṣẹ́ ti wáyé yìí kò sí nǹkan kan tí wọ́n pa wọ́n láti ẹ̀sìn máa ṣe tó ju Islam lọ nítorí pé kò sí ti ń jẹ́ Islam tó ju pé kí ni lọ tó ju pé ká mú Allah subhanahu wa ta'ala lọ́kàn tó gbogbo àwọn ànábì tó bá wáyé ní tí wọ́n máa ń sọ fún àwùjọ wọn náà ni pé àní ibudullaha fattaquhu wa ati'un. ipe ẹ máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan wattaquhu kẹ́ẹ̀sì máa páyà rẹ̀ wa ati'un kẹ́ẹ̀sì máa tẹ̀lé lòdì rẹ̀ ní ògbọ́n mú wánu. gbogbo àwọn ànábì ti ti wáyé tó fi wá dé rí ànábì Isa alayhi salam tó wá síwájú ànábì òtó wá tó wá sọ fún ó ní ẹ máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan tó iná ló bá tó bí Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú Al-Qur'an pé tó bá dijọ́ òbí dàrí kìámà Allah subhanahu wa ta'ala sọ fún Ànábì Ìsá ìpè a'anta qulta linnasi ittakhiduni wa ummiya ilahayni min dunillah ìpè ìrẹ́ Ìsá ṣé wọ́n lọ sọ báwọn èèyàn ìwọ lọ sọ báwọn wọ́n ń tẹ̀lé ọ ìpè ittakhiduni wa ummiya ilahayni min dunillah ìpè àtẹ̀mí àtìyá mi ẹ mú wa lọ́lọ́wọ́ bá níbi àtọ̀sí Allah subhanahu wa ta'ala bí anabi ti sábẹ́ ìtọ́jú àlùkìyàmà anabi tó wàá sọ fún wa pé à èmi ò sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ fún ọ ma qultu lahum illa ma illa ma amartani bihi àní ìbùdó wa ẹ wò nídìí ó ní anabi tó mọ wá sọmọ tó ń jẹ́ òkúta àlùkìyàmà pé kí n sọ nǹkan kan fún wa ju tó pa mí láti ẹni sọ fún wa lọ ìdí mo sọ fún wa náà ni pé ẹ ìsì kí sọ mí di ọba ọba abilẹ̀ yàrá sùhánà wọ́n tààlà o ìsì kí pè mí lọ́mọ rẹ o ìdí mo sọ fún wa náà ni pé ẹ máa jọ́sìn ọba àkàtúnṣe. wọ́n kún ta à ń tàbọ̀ kí ibà rẹ̀ ó ní ìwọ ló ń ṣe kíni ìwọ ló ní àbójútó nípa wọn ìwọ ló ń ìwọ ló ń wọ nípa wọn nígbà tó ti pa mí tó o ti mú mi kú láàrin wọn èmi ò mọ̀ nípa ọ̀rọ̀ yà nígbà tó ti mú mi lọ sí sámà tó ti gbé mi kú láàrin wọn ọ̀làmọ̀ gbólóhùn tàwàfáìtà ní tí àwọn sùhánà wọn tàá lálọ́ bẹ́ẹ̀ yìí à òun náà kiri òun náà gbólóhùn pé yàtí kéèyàn máa ń máa ń téèyàn ṣe mọ́kúrò wà kọ́ṣọ́ tí a bá wà lójú oorun ní ti báyìí kò mọ̀ ti ṣe má òun náà ni wọ́n ti máa ń pè oorun ní kiri wọ́n máa ń pè ní kiri àlùbáwòkù sùgbọ̀rọ̀ ikú kékeré eléyìí ló dàrú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú pé ànábì yìí sá àwọn sùhánà wọn yàtí àwọn subhanahu wa ta'ala ó gbé ànábì Ìsá kú yàtí láàrin àwọn tí wọ́n pèrò ìpèrò láti bá. tó eléyìí ti báyìí àlùmọ́ọ̀tù sùgbọ̀rọ̀ òun náà ni oorun ó fún ànábì lọ́run wá gbé kú láàrin wọn. tó nítorí pé àwọn subhanahu wa ta'ala ó fún àwọn àyà mi pé Allahu alladhi yatawaffal anfusu hina mawtiha. tó ní àwọn subhanahu wa ta'ala ipe òun náà ni ọba tí máa ń segin ni òun náà ni ọba tí máa ń pa ẹ̀mí ẹ̀mí Allah subhanahu wa ta'ala ṣe kíni ó ti mú wa lọ. ó wá ní ìdí ọba tí Allah subhanahu wa ta'ala ọba wa pa ẹdí bá wípé Allah subhanahu wa ta'ala ṣe kíni yóò wá tẹ́ ẹ̀mí ẹ̀ padà sí lára yóò wá yé. òun náà ló kọ́ àti sọ́tà bá ti kú ẹlòmíì ó lálàá tó jẹ́ pé kíni yóò wá ṣe ìtẹ̀mí. ọ̀nà ẹlòmíì lè lálàá láàrin ìtẹ́jú kan yóò wá lọ́la fóun ti tẹ̀mí ṣe pé ó sì tó bá wá tẹ bá wá jí pẹpẹ tó bá di jí tẹ bá wá gbó pẹ láàrin ẹtù kan ló fi lára o tí o tó pé kí ni gbogbo bá àwọn kaba yìí nínú àwọn àbí sábà tó hàn wọ́n tààrà tó fi hàn wá ni tí ọba tí ń ṣẹlẹ̀ yìí fún wa tí o tó wá padà jí wa padà kí ló tà wá nígbà gbọ́ pé bí a bá padà wá kúkú gangan à ní padà wá dìde sọ ibi dáa ti lọ ní pé gbogbo àwọn òṣìṣẹ́ tó ti kọjá lọ gbogbo yẹn yẹn tí àbá sùn hàn wọ́n tààrà wọn fáwọn tí ṣe eléyìí òun náà ní kíni òun náà ní àdéhùn tí àwọn onímọ̀ tó pé sọ nínú ayà yìí. ìpè àwọn tó bá wá ṣe pa àdéhùn yìí ìpè ìta abináwò ṣiṣẹ́ sí wọn ìtò hàn nínú kíra wọn àtàwọ́rá àlèjì ìpè ẹ má pè nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala òun náà lè máa jọ́ àwọn wọ̀nyí àwọn náà làwọn tí wọ́n àwọn tí wọ́n ti pa àdéhùn. àwọn mi tún sọ náà àwọn tẹ̀síù wọ́n ní àwọn tí wọ́n ń sọ yìí àwọn tó ti pa àdéhùn yìí wọ́n ní àwọn náà ní kùfàrù áàdìrì kìkàrù àwọn náà làwọn kèbè nínú àwọn tá a fún ní tíra nínú àwọn tó àwọn ọmọlẹ́yìn àtẹ́bí Ìsá àti nínú àwọn ọmọlẹ́yìn àtẹ́bí Musa aleyhi wa salam wal munafiki àtàwọn tí wọ́n jẹ́ munafiki tí wọ́n ṣe kíni tí wọ́n fi tí wọ́n fi Islam wọn àlọ́sàn-án tí wọ́n ṣe nǹkan mí lóru wọ́n ní ìdá àbáàbá ìdá wọ́n ní àwọn tó jẹ́ pé kí ni àwọn tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó fi àdéhùn ó fi ránṣẹ́ sí wọn. ẹ àtẹ́lẹ̀ ìdá pọ̀lú àdéhùn tó jẹ́ pé wọ́n ti pa rẹ̀ wúwa ma àkọ́lá wùdáwù àlẹ́ yìí ti tọ̀wọ́ mílẹ̀ ní amẹ́lì ìmà bí ilà ti bá àwọn amẹ́lì sallallahu alayhi wa sallam ilà wọ ìdá wọ tẹ̀sí òbí. wọ́n ní àwọn wọ̀nyí náà wọ́n yapa àdéhùn tó nínú àtàwọ́rá nínú old testament àdúgbò àwọn ọ̀sán àwọn ọ̀sán aláṣọ fún wọn nínú ìdí nínú báíbù ipe kí n pé òun ọ̀nà ànábì kan sí wọn pé báwọn bí bá wá dé ẹ gbọdọ̀ gbà gbọ́ ẹ ti gbọdọ̀ nígbàgbọ́ sí ẹ gbọdọ̀ wọn tẹ̀lé ipe àwọn wọ̀nyí àwọn náà ni àwọn tí àwọn ọ̀sán àwọn ọ̀sán aláṣọ ipe àwọn tí wọ́n ti kí ni àwọn tí wọ́n yapa àdéhùn àwọn ọ̀sán àwọn ọ̀sán alá ìbáàdì ní sáà kìí àwọn tí a ti wá sọ fún wa pé wọ́n náà ti ń gbà yìí ọ̀nà gbogbo gbà tí wọ́n fi yapa àdéhùn yìí wọ́n ní owó àdìgbò ṣòwò òun náà ní títa kó ànábì sallallahu alaihi wasallam yìí báyà máa àdìbàdì ní ti àfikọ́tì lẹ́gbàá tí wọ́n ti mọ̀ nínú kíra wọn ó ti yé wọn nínú kíra wọn pé á òṣìṣẹ́ kan bọ̀ wá o wọ́n ti ká òun wọ́n ti ní wọ́n ti wá sáko ànábì sallallahu alaihi wasallam wọ́n ti mẹ́nu علم ذلك inú inú aburú tí wọ́n tún ṣe òun náà ti pé ìmọ̀ yìí wọ́n tún wá ta fàmì wọn. tó eléyìí òun náà ti túmọ̀ pé àwọn tí wọ́n jẹ́ àwọn àgbà àwọn ògbóǹtarì nínú àwọn onímọ̀ nípa àtàwọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa àtàwọ̀ wọ́n mọ̀ nípa ọ̀sẹ̀ sámi dáadáa àwọn tí wọ́n mọ̀ nípa náà mọ̀ nípa àlèjì láàrùn títà yóò tún mọ̀ nípa rẹ̀ dáadáa tó àwọn wọ̀nyí wọ́n mọ̀ lólòlò wípé ọ̀rọ̀ sùn ìdá àfihàn káwọn fẹ́ àwọn wọ̀nyí mà òun náà ní àdìsù wà fọ́tò ńdáwó àdì ọ̀nkù àdìyá ọ̀dí aláwọ̀ àdìhà nígbà tí ó lọ lè wà níbi sọ̀rọ̀ láwọ̀ àdìhà ọ̀dọ́làgbà ibi àdàbí yẹn ní ìkàrà yìí àdàbí yẹn ní ìkàrà yìí o ó wà sọ fún pé ìdá àdàbí yẹn yìí o òun náà ti sáwọn àdàbí òfin ìmọ̀ ipa máa ń títorí pé kíni títorí tó gbà lóṣù lọ́kàn rẹ̀ pé ó ti rìnlẹ̀ nínú àtàwọn ibẹ̀ àwọn kan pọ̀ ànábì kan pọ̀ tó jẹ́ pé kí lánàbí bá dé òun náà lànàbí bẹ̀ àwọn ti gbọdọ̀ làkú ó ti bàbá mi sọ̀rọ̀ wá wáyé òkúta. nínú wa òun náà ni abdullahi bin salam abdullahi bin salam yahudi tẹ́lẹ̀ kọ́dà àtàgbà ni nínú àwọn yahudi abdullahi bin salam yìí nígbà tó wá rí ó wá rí bàbá mi sọ̀rọ̀ wá wáyé òkúta ó wá wò pé á ah, gbogbo àwọn àpẹẹrẹ tí ẹ̀ máa fi mà tá a ti kà nù sí àwa ibi á àpẹẹrẹ yìí ó dà pé ń bẹ lára ẹni yìí o àbúlẹ̀ ìlú sàlámù yìí ó wá lọ lè pé ó wá lọ bá àbí sàlámù alẹ́ òsàlám pé òun fẹ́ sọ àwọn ìdáwó kan o òun béèrè àwọn béèrè kan lọ́wọ́ rẹ o tó bá ti mọ àwọn béèrè yìí pé à yìí ti gbà ọ́ ipe ànábì ni ọ́. àbúlẹ̀ ìlú sàlámù máa béèrè àwọn béèrè yẹ́n lọ́wọ́ àbí sàlámù alẹ́ òsàlám àwọn abẹ́rẹ́ ìjẹba abẹ́rẹ́ lò lọ́tún bẹ̀rẹ̀ àwọn abẹ́rẹ́ ìta àti wàá dá ló. ó wá ní ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah. ibẹ̀ yẹ abdullahi sàlá tó jẹ́ yàtì àfáàzù àbáwọ̀ yahudi tó jẹ́ aṣíwájú wọn nígbà yẹn tó jẹ́ pé gbogbo wọn wọn máa ń ta làbá yín ta làbá àgbà òkú àgbà ìlú pé àwọn àdùsá torí ọ̀hún kò nígbà àwọn ọjọ́ tó rí wọn yàtì àwọn ọjọ́ tó jẹ́ pé wọn a máa parọ́ púpọ̀ rẹ̀ wọn a máa já àjá parọ́ mẹ́rin wọn a máa sọ tí ò sí lára rẹ̀ wọn a máa fi sí lára rẹ̀ látara tó kíni látara tí wọ́n bá kó ìlà rẹ̀ látara tó wọ́n fẹ́ rẹ̀. tó eléyìí ti láì sẹ́yìn pé ibẹ̀ lára àwọn ìdòdó olóòlù táwọn ìyẹ̀wò ní àwọn júù tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa mùsùlùmí táwọn kristian bá fẹ́ sọ̀rọ̀ nípa islam ẹ wò nídìí wọn pariwo káàkiri pé wọn fẹ́ islamize nàìjíríà yìí wọn fẹ́ wọn fẹ́ islamize nàìjíríà kí ló fà á nítorí wọn dá islamic bank rẹ kí ló fà á nítorí pé wọn fẹ́ lọ lè ya owó ní báńkì àgbáyé tó jẹ́ pé báńkì tí ò sówó èlé lẹ wọn ní ẹ̀bẹ̀ sọ kí ni ẹ̀bẹ̀ sọ ẹ̀bẹ̀ sọ nàìjíríà yìí ju ju islam ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ islamize nàìjíríà tẹ bá wúlò àwọn báwọn ìdí ẹ wà ìjọpẹ́tẹ́ yìí àwọn tí ń darí wọn kó ẹsẹ̀ mùsùlùmí àwọn tí sẹ́yìn wọn darí wọn. wọ́n náà nígbà ayé Jonathan ló ṣe sẹ́yìn ni nígbà ayé Jonathan Jonathan ní àlọ́ lè ṣe kíni kó lọ lè yá owó ní báńkì tó jẹ́ báńkì ti Islam lágbàáyé tó jẹ́ pé owó tí wọ́n padà sí fún oníṣòwò èlé padà fún oníṣòwò èlé jẹ́. àmọ́ torí pé kíni nítorí pé kíni nítorí pé wò fẹ́ràn mùsùlùmí wọ́n wọ́n wá ṣe kíni fún màálù àwọn èyí nípa Islam. tó eléyìí ti nítorí wọn kò tìbẹ̀ ẹni bẹ́ẹ̀ ní pé abdulayi sọlá ni wà á fún hàn sọlá wà lọ́sọ́ là pé àwọn yahudi ránṣẹ́ pè wọ́n. táwọn yahudi bá wọlé kọ́kọ́ béèrè lórí pa béèrè mi béèrè nípa mi lọ́wọ́ wọn pé kò ní wọ́n mọ̀ sí síwájú kó tó dé tó mọ̀ tó ti gba ìsìlámù. nígbà tí àwọn yahudi bá wọlé àlejò wa sọ pé ọ bóòlù ẹ̀ mọ abdulayi sọlá ti lọ́wọ́ yìí. wọ́n bẹ̀rẹ̀ lórí abdulayi sọlá wọ́n ní ṣé kò jẹ́ kó lórí tó àbúrò ẹ̀sìn tọ́lá ti wà wọ́n fún ọ̀ká ìjà kọ́dà oore kó ṣe lóore tó yìí àtọ̀lẹ̀ lọ́lẹ̀ ni àwọn bàbá ńlá wọn yàtì èèyàn rẹ wọn onímọ̀ ni wọn wọn wá lóyún ẹ̀kọ́ láti tí àwọn ìwà ni tọ̀ bó lẹ́ wá sí ìjọba gbọ́dọ̀ àbúrò ẹ̀sìn tọ́lá ti di olùgbà ìsìlámù wá ní àṣàdù àgbà ìlà àtọ̀wá wàṣàdù àgbà òṣùgbà. lẹ́sẹ̀ kan náà iṣẹ́ ìgbà ló ti wọn lẹ́sẹ̀ kan náà ọbẹ̀ wọ́n ní ìyí ọ̀rọ̀ kan wọn padà àwọn àgbà pé ṣáàrù náà wọ́n kú ṣáàrù náà ẹlẹ́rìí kú ni èèyàn kú ni wọ́n náà wọ́n bá ń láàrẹ̀ àwọn èèyàn yẹpẹrẹ ní wọn bẹ̀ àwọn náà wọ́n sọ̀ kátà nídìí o àwọn náà wọ́n sọ̀ kátà nídìí o àmọ́ pàtó tẹ́lẹ̀ kí ni nígbà tó ti máa gbé àkókò ti di mùsùlùmí ọ̀wọ́ ẹ̀yọ́ ọ̀yọ́ rẹ̀ lọ́kadà. so eléyìí gbogbo ẹni tí wọ́n bá ti ní ìrùwà bá lọ́wọ́ ìrùwà àwọn ẹ̀yọ̀ òde. ìgbéra ẹ̀dílé ẹ̀jọ́ fẹ́ràn ara ilé ẹ̀jọ́ ṣe àìsàdá ní ọlọ́mọ lóye rárá báwọn yẹn fún àwọn àti méjì àtẹlẹ láàrin yìí ẹni tó omi lóye lóye dáadáa ní pẹ̀lú àpàdé àbájá à òde bá tó kọ àbájá tó bá ah, ah, ah, máa tún níbẹ̀ lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn kẹ́hìn tí ti lọ wá sọ nípa rẹ̀ ní tó mọ̀ nípa rẹ̀ àti tó mọ̀ nípa rẹ̀ ẹni tó bá ní ìwà báyìí lọ́wọ́ torí àwọn náà ni àwọn tó yẹ pé ẹni tí ti ṣe kí n ṣe tí wọn ti ṣe àwọn ọlọ́run mọ́ bẹ wọn bẹ tí sọ eré tí kìí kàtúmọ̀ rẹ̀ torí lẹ́yìn náà ó padà wùdọ̀ wa tó jẹ́ pé ẹni tí máa ń bá ẹni tí máa ń ṣe gbogbo tí máa ń ṣe gbogbo náà dáná àwọn ọmọ ìlà wùdọ̀ ti lọ pàtí ti ń jó káàkiri ti ń mu títí dóbẹ̀ ẹ̀dí bá mi ṣe ní máa ti ṣe kíni ní máa ti mú ẹ̀ fún wa ní máa ti fún wọn ló á àmọ́jọ́ tí bẹ́ẹ̀ ti ṣe rí bó ṣe rí pẹ̀lú wàdí òjá títẹ̀lá rẹ̀ yìí ó wá ronú pé wàdà ó wá lóun òun ti máa ń kólóhùn jáde má ó wá lóun fẹ́ máa tẹ̀lé ìlànà bí sọ̀rọ̀ wà lọ sọ̀rọ̀ kò sí tí mo ní pè ọ̀gbà kò sí nǹkan tí mo ní pè ẹ wo ní ẹwọ́ kọ́ ní títí kan fún àwọn alùpùpù aláwùjọ ẹ wọn là àwọn ọmọdé wọn lọ bí ilé àwọn tí wọn ní àwọn tí wọn yẹ lọ kọ́ mílíkì fún yanni bí òkú tó tẹ̀lé yìí wọn làwọn kan bẹ̀rẹ̀ tí wọn ní àwọn táwọn tó bá jẹ́ àlùsùn náà wọn àlọ́ ra mílíkì wọn àlọ́ fún yà wọn pé lọ ẹ nígbà tó ti ṣe tó ti tẹ̀lé tẹ́lẹ̀ ti ṣe o mo ti kọ́ ní yàrá tó ti tò ní lọ pé mílíkì rẹ o ọyàn tí mo fi láyà rẹ ni ẹ láti bó ló ti rọrùn tó bá làkà yìí ẹ bó bó lè ó ti mú èèyàn tí ó wàá lọ lè kó ọmú màálù fún pé kó bàbàrà tòun bá àwọn ọmọláyà ti dá yìí àwọn tó bá láyà yìí ti ni tí wọ́n máa fi káàkiri nípa kiri nípa àwọn tó bá tẹ̀lé ní àdéhùn ni káwọn ìlú àwọn kó káwọn àwọn ọdẹ kékeré wọn bá gbà wọn wọlé ní wà láwùjọ so eléyìí kó ti bẹ̀rẹ̀ pípẹ́ láti gbà ní lábàáyé àti ìjọba wà ní òkúta pé kí ẹ máa lọ. wọ́n ní ìgbà bàbá tó ní ìdẹ̀bà àti ìdájà á gbé ní bẹ́ẹ̀kúpẹ́ gan gbàgbà àtẹ̀kùn láyé àwọn àtẹ̀kùn tó kọjá lẹ́rú àdéhùn sí àwọn mímọ̀ sọ pé àwọn ìyàwó jẹ́ àwọn ọ̀sọ́rọ́ wípé àdéhùn yìí wọ́n ti débi ni wọ́n ti gbé àdéhùn yìí àwọn sùhánà wọn tàbí bá wọn àdéhùn nínú tàwọn ọ̀sìn yìí wọ́n ti ti rẹ́ẹ̀dì pé àwọn ó àdéhùn yìí tó àti ló wà nínú padà gba àdéhùn yìí mọ́ nígbà tó jẹ́ pé kíni nígbà tí ànábì wá wá tó wá wá àdéhùn Ah, àwọn náà ni àwọn tẹ̀sí ìgbọ̀npa pé àwọn tí wọ́n ṣe nínú àwọn tí wọ́n ṣe pàdé òyìn. àwọn tá a pè ní àwọn òkè yìí wọ̀nyẹ́ sọ ọmọ ìjọba àwọn ọ̀gá òkè yìí àjò sọ. àwọn wọ̀nyí àwọn náà làwọn tó ṣe pé nǹkan tí àwọn àyọ̀wọ́ta alápáwá láti ṣe pé ká tó papọ̀. ǹjẹ́ ah, àwọn àyọ̀wọ́ta aláǹká mọ̀ ní ó já yẹ yàtí wọn a máa gé ní àwọn ká tó papọ̀ wọn a máa gé wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ṣe nílé sílẹ̀kùn àwọn ọ̀pọ̀lọpọ̀ àbá. ìpè tí àwọn sùn hánà wọ́n pa wá àtẹ̀lé ká máa dá ọmọ ẹbí pọ̀. àwọn tó jẹ́ fámìlì wa ká máa ṣe dáadáa fún wọn ká máa súnmọ́ wọn. pé eléyìí àwọn tó máa ń jẹ́ ọmọ ẹbí àwọn tó yẹ bá ti dáadáa sí fámìlì àwọn tó yẹ bá ti dáadáa bá wo àwùjọ wa lónìí ọmọ ẹbí bí ọmọ ẹbí ti máa sọ̀tà nìgbó láti sọ bá wà lọ sọ́dà tó wà wà tó ó wá jọ ló gbé ọ̀pọ̀lọpọ̀ ìyẹn láwùjọ wa lónìí àwa ka ọmọ ẹbí kúkú. bá a bá dé rí ẹ̀rá sí bá a bá dé kù wá sí bẹ́ẹ̀ náà bá ti rẹ̀ ìtàgé yìí. àwọn kan sọ bá wà lọ sọ́dà tó wà pé láyé lóru jẹ́ nàdá ọ̀rẹ́ لا يدخل الجنة قاصد nípa ọjọ́ pẹ̀lú. ẹlòmíì bẹ́ẹ̀ ní ìjà tó wà sábì eléyìí sáyé ó sì ní àjà ó ń dàjà àmàlà tó pàdé. gbogbo ayé bá a bá ọlọ́run nígbà nípa tí ìlé rí rẹ̀. kọ́lẹ̀ ló fi bẹ ṣe fi ọmọ ìyá ìyá kábà ìlú ìjọba ìwà mi. ìyá tó fi inú bàbá tó fi inú ó tún wá ni yẹ kó parí ìlà ó ti sẹ́lá àti ìlà jẹ ṣe pé àtẹ̀yìn bá mọ ewu ní bẹ́ẹ̀ ni tẹ̀yìn bá mọ aburú ní bẹ́ẹ̀ ni láàbí ní ọjọ́ lóòrùn láyé. tó ewa jẹ tí wọ́n jọ bí papọ̀ nìkan náà pèlè bí ẹni àwọn ẹgbẹ́ ọ̀dà kúrò mi yá àgbà bá mi pa ní kó kárí mi. tó àwọn tí wọ́n pèlè bí ẹni ó wò sí ìyá rẹ̀ tí àwọn òwò ni wọ́n bá yà rẹ̀ tán òwò tó bá kù lé bí rẹ̀ àwọn òwò ni wọ́n bá bàbá rẹ̀ tán òwò táwọn náà bá kù lé ẹbí rẹ̀ gbogbo àwọn yìí kó máa súnmọ́ wa kó máa ti dáadáa fún wa téèyàn bá lówó kó owó ti dáadáa fún wa téèyàn bá ti dáadáa tó yí ètò owó nìkan ìgbàmí nǹkan tó jẹ́ pé yàní ájò lè yóò fi ṣe kí lè yẹ kí da òkè pípọ̀ ìgbàmí tó ti jẹ́ pé yàní kéèyàn bá ní kéèyàn bá ní dunú òun náà lè yóò fi ṣe pípọ̀ ìgbàmí bá tó pé kéèyàn bá ní kẹ́dùn òun náà lè yóò fi ṣe òkè pípọ̀ ìdáadáa bá tẹ̀lé jẹ́ bí ẹni ìyóò lọ sí bá ìyóò bá ti dunú ìyóò bá yọ.

yóò lọ wọ ẹbí òun lọ ibi tí ó lọ sí òwe bí yẹn lọ lásìkò tá à ń sọ yìí ìṣàlùbà tí ò sì sọkọ yóò rìn lọ náà ni àwọn fẹ́ lọ lè wo ẹ̀gbọ́n bàbá mi ti gbẹ̀bí báyìí báyìí mo fẹ́ lọ lè wo àwọn àbúrò bàbá mi ti gbẹ̀bí báyìí báyìí mo fẹ́ lọ lè wo bọ́dà mi mo fẹ́ lọ lè wo àwọn ọmọ ẹgbẹ́ mi kan tí ò sí láyé mọ́ yóò wá débi látara bẹ́ẹ̀ àgbẹ̀kan bẹ̀rẹ̀ ìṣe ọkọ̀ tó dé ṣe pé tẹ bá fẹ́ lọ lè ṣe okùn ẹbí pọ̀ àbí ká ẹbí gun mọ́tò ni ẹ wọ ọkọ̀ ìlú ìdáwó láti bí lọ sẹ́kọ̀ọ́ láti bí lọ sí Ìbàdàn pé níbo lẹ́ ń lọ à ń fẹ́ lọ lè wo àwọn èèyàn mi báyìí báyìí mo ti kúrò wọn tipẹ́ gbogbo eléyìí ń bẹ nígbà tó ti pẹ́ ẹ wá wo títí bí nǹkan ṣe wá ń dẹrù fún wa sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n á ń ṣòro fún wa sí láti dòkun ẹbí pọ̀ lónìí ní ti báyìí bẹ́ẹ̀ bá fẹ́ kiri ilé ẹbí bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ gbogbo ẹbí téèyàn mọ̀ tó súnmọ́ yẹn lónìí lẹ́nu gbà tó lùdí lẹ́gbà tí ilẹ̀ ti sún sílẹ̀ ti máyì èèyàn lágbára láti ṣe tí ẹ bá gbé fóònù tó ní káàdì two hundred naira bí bàbá máa lè bẹ̀ẹ́ bẹ́ẹ̀ lábùjá ó ti pé sálàfíà lẹ́wà á ẹ kó gbẹ àwọn ọmọ ńkọ́ òdìdó pẹ̀lú pọ̀ ó tún wọlé tó tún wọn náà bẹ̀rẹ̀ sí ilẹ̀ ìbàdàn ẹ wọlé sí níjọ́ òun kó tó kó lábùjá kó tó bọ́ sí èkó kó tó bọ́ sí ìbàdàn ẹ wo iye ọjọ́ tí ó gbà síbẹ̀síbẹ̀ náà àwa ti kí ni gbogbo àwọn kọ̀ọ̀lá yìí àwa pàá sí àmọ́ sí ma òwúrọ̀ tó bá ti ní kápá rẹ̀ tó jẹ́ gbogbo àwọn nǹkan lẹ́yìn àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí yẹn máa fi ń rí ojú rẹ̀ Allah subhanahu wa ta'ala ni àwọn nǹkan tí yẹn máa fi ń rí gbàdúrà ni. àtọ́ wa láwùjọ lónìí pé pé àwọn ẹlòmíín wá wà tó jẹ́ pé ẹbí wọn ló wá fi ń fún ọjọ́ ẹni tí wọ́n rí lọ́tàá sáyé pé ẹni tí ò ní yáwọn ó báyé tí wọ́n rí pé ẹni tí ò ní yáwọn orí jẹ tí ò ní yáwọn orí mímu rí fẹ́ bí àwọn ni. débi pé láwùjọ tá a wà lónìí ọ̀pọ̀lọpọ̀ yẹn yàrá wọ́n ti máàkì nǹkan tó ń pè ní family house kéèyàn máa gbé pẹ̀lú àwọn family kẹ́ ẹ máa láwọn ẹbí yín àwọn ti wá wọ́n ti wá máàkì ẹ̀ pé ah bẹ́ẹ̀ <laughs> yàrá gbé family house lè ṣe níye ọ̀láì àwọn ẹni fọ́ ti láti ọkàn wọn yá àtúwá mọ̀ bọ́ bẹ́ẹ̀ níṣe àbí kó kó ní láti family yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí kó láàrin ẹbí wọn tó jẹ́ pé kèé ṣe yí pé àyè ògbà ní kọ́ ló mú kó tẹ́lẹ̀ pé àti táwọn kan ti sọ fún láwọn babaláwo kan àwọn àlùfáà kan tó ń pe àwọn aláfáà tí wọ́n ti sọ fún pé àdúgbò kò ní family house tó yẹ pé family house òun náà ń gbé tó nílé bàbá àwọn àwọn àbá yìí ti ìlú ìfẹ́ sí family house òun náà ń gbé ìlú òun náà máa ń jìnnà bá fi ṣe yàrá kan náà òun náà ń gbé bẹ́ẹ̀ yóò wá sọ fún ọ pé ìwọ kó kú òní tí wọ́n jẹ̀ tó ti rí rúmà bá lọ gbé pé àdúgbò kókó bẹ́ẹ̀ kó tó lè ṣe o àdúgbò kókó bẹ́ẹ̀ bẹ ní o ó wà kó ń bẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ń bẹ lónìí tó jẹ́ pé látara àdìọ́kàn yìí òun náà fi kúrò nílùú tí wọ́n bí wọn sí wọ́n á lọ lè gbé lumi wọ́n wá rí ṣe wọ́n tún wá rí ṣe lẹ̀ tán wọn ò tún lè fi rí ṣe sáré ṣe yìí wọn ò tún lè fi hàn lé sáré tó bá ń bọ̀ wálé ọdún sáà ọdún tó dé sáà ń bọ̀ wálé ọdún yóò ní ọkọ̀ kò ní lè gbọ́kọ̀ wálé kọ́dà yóò tún tẹ́sà lọ aṣọ tí yóò máa wọ̀ tó bá wálé ni bí àtàn máa gbé àgọ́ lówó lálówọ̀ yìí yóò máa ṣe yóò máa ṣe kí ẹ ní ti ń sọ ọ́gùn lọ́wọ́ náà sọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní ti báyìí dúkìá rẹ̀ yóò padà wá síbi ni yóò padà wá sí ẹni ẹlẹ́ni lọ́wọ́ fún ọ̀pẹ̀ pé ńgbà sẹ́yìn kò mọ́ ẹnì kò mọ́ fámìlì rẹ̀ wọ́n kà mọ́ náà ní fún àtọ́wá kú ní ti báyìí sọ òkun rẹ̀ ti ẹni ẹlẹ́ni náà bọ̀ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí látara pé kíni látara à ipe ìlú tá a wà yìí ìlú tí ò dáa ni à ìlú tá a wà yìí ìlú tí ò ní ọ̀rọ̀ ní òní pàkàbà rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà kówó Nàìjíríà tó bá kówó lówó jẹ owó tó yẹ kán fi tàánú aláìní owó tó ká fi darí ìjọba wọn wà kó lọ lómi kámá wá kó lé lómi ìwọ̀n ní káwọn èèyàn mọ irú tí wọ́n kó wọn pamẹ́ sí tó bá rí kú ẹsẹ̀ ẹwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ti kú náà àwọn eléyìí wa ẹwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí ti àìmọye owó mi tó jẹ́ kó owó tó yẹ káwọn fi sáfà nílùú wa ṣe pé nítorí ti owó olówó nìyí àfi tán rí jésì pé á àwa rí evidence àwọn mí bẹ́ẹ̀ ti pé wọn ò tiẹ̀ rí jésì rárá ẹ bá àwọn tá mọ̀ ni à ń sọ wọ́n bá ti kú sọ wọ́n ti kú náà nù owó wọn ti di kíni ó ti di dèbò nù. àmọ́ owó yìí ti báyìí tó bá wá fi sàǹfààní nínú ìlú rẹ̀ bóyá fi dáre tẹ́lẹ̀ ni táwọn èèyàn ń sàǹfààní látara rẹ̀ bóyá fi kọ́ nìkan ni táwọn èèyàn ń lọ bẹ̀ tí wọ́n yí jẹta nínú bẹ́ẹ̀ ìwé eléyìí ni yóò sàǹfààní fáwọn tó wà nínú rẹ̀ ìwé eléyìí tó bá tún kú àwọn ọmọ yóò tún jogún ẹ̀ yóò tún sàǹfààní fún wọn àmọ́ látara pé kíni látara pé àtẹ̀lé àti Allah subhanahu wa ta'ala látara pé kíni tí Allah subhanahu wa ta'ala ó ní ká máa ja okùn ẹbí pọ̀ àdókùn ẹbí pọ̀ àwa ń rí ọ̀nà tá a bá ń ja okùn ẹbí pọ̀ látara bá ń ja okùn ẹbí pọ̀ yìí á máa ní fọ̀nàbalẹ̀ láwùjọ á máa ní ìdáàbòbò kó ìdá burú kọ́dà bí yẹn bá fẹ́ gbógun tiwa bọ́tà bá fẹ́ gbógun tiwa kọ́dà láì sí ń bẹ́ẹ̀ láì mọ̀ sí àwọn fámìlì ó sì dìde ó sì ó sì ó sì gbà wálẹ̀ àwọn láwùjọ wa lónìí fámìlì ẹlòmíì náà yóò tún ráwọn òbí sí ibẹ̀ òkú wúlò òṣèlú àti ẹ̀dá kọ́lá ti gbọ́ orí gan pé fámìlì kan lómi ìgbẹ́sẹ̀ pé ọmọ bíbí inú rẹ̀ òun náà ni ó wà organize pẹ̀lú àwọn olè sígá ìdílé àti màkó ti ní ẹ̀mọ́ náà ẹnì kankan o ẹ̀mọ́ náà wọ́n o pé ẹ̀sà ti kí ni ẹ̀sà gbà owó ẹ̀gbọ́ owó lọ́wọ́ tọ́ba bá gbowó yìí tán kí ni wọ́n á ṣe wọ́n á jọ lè bá àwọn yìí wọ́n jọ wọn náà inú àwọn onídìí bá kan méjì ni inú kó jẹ́ pé òbí wọn ò tọ́ tán ti wáyà àkúyà pépé àwọn náà fẹ́ ṣe kíni àwọn náà fẹ́ wọ́n fẹ́ jogún láì ṣe pé láì gbà láì ṣe bàbá wọn ti kú ẹlòmíì yóò àrẹ ti pé nǹkan ti dáàbò àwọn ti dábà òun náà ló nìkan gbé o á ẹlẹgbẹ́ pamọ́ síbi kan ó yà ẹ pé dábì àtọ́mọ́ ní à táwọn yóò bá wá ń bẹ̀bẹ̀ pé ẹlẹ́kùn àlọ́ tó bá yẹ náà dáadáa ní lóhùn ó fẹ́ lákàntì wọn ẹ káàmì ìdíje lẹ́gbàá náà gbogbo olú àwọn kọ báyìí ní táwọn èèyàn ń ṣe ni látara tó ti kò wá sí sí mú wá ṣe ẹ̀sìn bá tó dáa pé kí ni nígbà tó jẹ́ pé ó kálukú wa náà àtẹ̀tọ́ bó tẹ̀ ká máa ṣe ìrántí àwọn ọ̀hún ọ̀dà aláǹká mójútó àmójútó bá a bá ń tanú àwọn èèyàn bá ń ṣe tó tọ́ tẹ̀ ká máa ṣe fáwọn èèyàn àwa náà láàmà jẹ́ olùdáàbòbò ara wa ànídẹ̀ ní ìdá máa gba bíbélì gẹ̀ kó bá tó géèjì wa ànídẹ̀ ní ìdá bẹ́ẹ̀ máa wá ajá tó bá máa tó bá máa sọ ojú ọ̀nà wa ànídẹ̀ ní ìdá máa gba ọlọ́dẹ ẹ̀wọ̀n ní ti ká kọ́lé ká wá ṣe bẹ́ẹ̀ nígbà olóbẹ̀rẹ̀ kọ́lá àwọn èkó tààlà ń kọ́ṣe wọn tààlà ń tààlà ń tọ́kọ́ lè gbogbo wọn kọ́ṣe nílò lẹ́yìn epo tí ó kọ́lé tí wàá ti fẹ́ ti gbàgbà táwa ṣe. Hmm? fún òní débẹ̀ láíláí àwa náà ni wàhálà owó pọ̀ ìpè pàtàkì mọ̀ ìwọ ọmọ ní fún ọmọ tó kíkẹ́ àwa náà la mọ̀ wà tó bẹ̀rẹ̀ wa àwa náà la mọ̀ fún àtàánú àwọn èèyàn àìsàn o dùn sọ fún gbogbo àwọn fòbà tó ń sọ yìí tó bá ti àwọn àwọn ìlú wọn máa ń sọ so eléyìí òun náà nínú táwọn oníṣàfihàn sọ fún wa pé àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n ń ké sí wọ́n ní ní kí wọ́n máa so pọ̀ àwọn mí bẹ́ẹ̀ náà oníṣàfihàn wọ́n ní wọ̀yẹ́pọ̀ òun náà máa amọ̀ ọlọ́wọ́ bíi ayé sọ àwọn wọ́n ní ìtọ́ ìta àgbàlérò pẹ̀lú ẹ̀ wọ́n ní àhámùmíńzàlì ó kọjá okùn ẹbí nìkan o ní tí wọ́n ní àsopọ̀ yìí wọ́n ní ó kọjá okùn ẹbí nìkan wọ́n ní fàkúlù máa amọ̀nà Allahu ìwàsíyìí wọ̀fẹ́ ìlú wọ́n ní gbogbo tí Allah subhanahu wa ta'ala bá ti fa wá láṣẹ pé ká máa sọ ó papọ̀ àbí tó fa wá láṣẹ pé ká máa ṣe kí ni ká máa pé ká máa ká máa ṣe owó àwọn nǹkan báyìí wọ́n ní òun náà la gbà dá ẹ máa ṣe nǹkan báyìí yàní inú àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala ká máa tó pọ̀nù àìsè rẹ̀ kí ni àìsè rẹ̀ òun náà ní ká jà tó bá ní ká máa kírun ní sábà ti kírun á ti kí ni àti jà ní kó ní ká máa sòun pọ̀ sábà gbà rẹ̀ tó bá ní àmọ́ gbà rẹ̀ ní ìsìn àti kọ́ọ̀tì àwẹ̀ nu àṣó papọ̀ gbogbo ohun tí Allah subhanahu wa ta'ala bá pa wá láṣẹ tó ní ká máa ṣe nínú ìbádà sábà ti ṣe àwọn náà ti kó sínú àwọn wọ̀yẹ́sọ̀ òun náà máa amara Allah bíi àyùsọ̀ àwọn tí wọ́n ń gbé tí Allah subhanahu wa ta'ala tó pa wọn láṣẹ tó ní ká máa ṣe kí ni tó ní ká máa tó papọ̀. ó tún máa fi ìròyìn ẹlẹ́ẹ̀kẹta kún ẹ̀rí pé ìròyìn alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n máa ya àdéhùn kan bá wọn sùn wọn máa gbé àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n tẹ̀lé àdéhùn. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tóbi ròyìn àwọn tí wọ́n jẹ́ kò kí àwọn náà ni àwọn tí wọ́n máa gbé tí wọ́n ní kó tó papọ̀. ẹlẹ́ẹ̀kẹta tó wá fi ròyìn wọn ó ní wàyú tìdú nàbìlà àwọn táwọn yìí wàyú tìdú nàbìlà wọn a tún máa wá ṣe kí ni wọn a tún máa balẹ̀ jẹ́ yòsìdúnà fìlàrù kí ni nǹkan tí wọ́n ń pè ní alifasari fìlàrù gbogbo téèyàn bá ń ṣe lórílẹ̀ tó bá ti jẹ́ pé nǹkan téèyàn ń ṣe yìí ó ti ta ko nǹkan tí Allah subhanahu wa ta'ala pàwọ́ láti ká ṣe ìbàjẹ́ ní lórílẹ̀ Allah subhanahu wa ta'ala sọ fún wa pé zahara alifasari fìlàrù wal bahr ó ní ìbàjẹ́ ó kálé kápò ìbàjẹ́ ń ṣẹlẹ̀ lórí omi ń ṣẹlẹ̀ lórí ọ̀dà bìmọ̀ kásábàtì àìsàn látara tí ọmọ ènìyàn fọwọ́ ara wọn ṣe ó túmọ̀ pé gbogbo ìbàjẹ́ tí máa ń tẹ̀ lórí ẹ̀ láyé yìí àwa gbogbo fara làkọrọ ara wa ṣe ìbàjẹ́ bẹ̀rẹ̀ èyí tó burú jù ní ìbàjẹ́ láyé yìí òun náà ní kíni òun náà ní ká máa ṣẹ́ bọ́kútà ọ̀bá ọ̀sán hànà wọ̀tá rẹ̀ òun náà ní ká máa fa nǹkan nípa kọ̀ọ̀mọ́ gbogbo nǹkan táwọn náà bá ti wá mọ̀ pé ẹ̀ṣẹ̀ lélẹ̀ gbogbo àwọn bá ní ká bá mọ̀ pé àìjà lélẹ̀ bẹ́ẹ̀ bá ti ń ṣe lórílẹ̀ ó ti wà nù kíni ó ti wà nù àwọn tí wọ́n balẹ̀ jẹ́ àwọn sùn hànà wọ̀tá aláṣọ tẹ́bá sọ fún wa pé ẹ má balẹ̀ jẹ́ ẹ̀yin mùnàfìkì ẹ má ba ìjẹ́ ẹjẹ́ àmọ́ ìjẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ báyìí pé kèfèrí ni ẹjẹ́ ẹtí tó pẹ̀lú àwọn kèfèrí ká kó ìjà nípa bọ̀ báyìí pé wàá ṣe ìsìláàmù ni ẹ ṣe ìsìláàmù tẹ́bá sọ fún wa pé ẹ má balẹ̀ jẹ́ ọ́ọ́lù ìnàmà náà mùsùlùmùn ìdí wọn bá sọ yìí pé ìnàmà náà mùsùlùmùn àwa olùtúlẹ̀ ṣe ni wá àìsàn olùbalẹ̀ jẹ́ nítorí pé kíni nítorí pé ṣètọ́ ni ó ti di ọkàn afaman zuyina lahu su amalihi faraahu hasana alukurani ni a ẹni tá a ṣe kíni tó ṣe pé iṣẹ́ ọwọ́ rẹ̀ iṣẹ́ aburú ti ṣe àti ṣe lọkọ fún faraahu hasana yàtìṣetọ́ ni ṣe kíni ẹlẹ́sọ̀ fún débi pé aburú ti ṣe ló sì máa ṣe dáadáa ló ṣe ẹni tí ń jalè yóò máa rí bí dáadáa ni báyà ìyàwó ló tún máa sọ fún bẹ́ẹ̀ lọ rẹ̀ ẹ̀bọ̀ ìyàwó ló tún òun ló tún yóò tún fún wa tó bá dé lóbi àwọn ẹ̀ka àbọ̀ fún òun tí ò sí ọnu ló ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn tó ń ta burú létí àwọn tí wọ́n pààyàn eh, àwọn náà wọ́n mú odidi èèyàn wọ́n pa á ìdí wọ́n lo pàjá ara rẹ̀ ní ìdí wọ́n lo odidi ara rẹ̀ ní so àwọn ilé ìtura ìlọ́jú ara wọn ṣètánì wọn ti lọ́kọ̀ fún wọn ni wọ́n mọ̀ ní pé dáadáa làwọn ṣe nítorí pé ìjọ tí ọmọ ènìyàn bá ti mọ̀ pé aburú ni nǹkan tó ń ṣe yìí ìjọ náà ló súnmọ́ fún ọmọ ènìyàn láti kiri láti kó oúnjẹ rẹ̀ àmọ́ ṣètánì wọn ní kéde yìí ó ni nǹkan tó yàn ṣe yìí tí tóbi wá kí ni gbogbo ọkàn rẹ̀ yóò wá sí pé kò aburú wa rọ ọlọ́run ju nǹkan mi lọ dáadáa ó ní lára láti máa ṣe ìgbà àtàlà ní ọyá ajá lọ lè kírun àrùn yóò ní lára láàjá ṣe dáadáa fáwọn èèyàn yóò ní lára já sọ̀rọ̀ rẹ̀ láwùjọ yóò ní lára àwọn tó wá gbé aburú ni wọ́n fẹ́ dà nǹkan rú bá ìkíní yìí àwọn ọ̀hún yóò abẹ́rẹ́ lè kókun jà wọ́n ni yóò ní àwọn ah, wọlé ìwádìí ẹ̀ sápè mí ẹ̀sìn bá mi fọ́nà tó bá ń sùn yóò jì àwọn bá bá wá jí tó wá kírun gbà tó ti tó yóò bínú pé àá ah, kí ló dé àbí wọn bá jí ohun kíláàsì ni òun ọlọ́run ro ló bá wọn wọn bá jí ohun máa kí àwọn ọmọ ẹ bá jí fún bàjẹ́ pé kó wá kó wá ṣe nǹkan tí yóò láǹfààní fún un nínú ọ̀rọ̀ àti àmà rẹ̀ àwọn nǹkan tí yóò gba àsìkò rẹ̀ tí yóò wé ti àsìkò rẹ̀ ẹ bá jí pé kó wá ṣe wàhálà ìlú yóò dùn ẹ bá jí ẹ lórí pásítọ̀ bọ́ọ̀lù tó ìgbà àkójọ àgbẹ̀ ní bọ́ọ̀lù tó bọ́ọ̀lù yìí yóò sáré dìde sí àwọn ìṣèwọ́lójì mi ẹ ti bá mi dì àmọ́ bẹ́ẹ̀ bá jí fóònù yóò kàn sòwòrò eléyìí rẹ̀ ara nínú ara ife ṣègbọ́n obìnrin ni ó ti ní kápá lórí irú ọkùnrin báwọn. so àwọn tí wọ́n jẹ́ kò kí àwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ pé yòókùsìdú náà ti àrùn àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n máa ṣe kí ni wọ́n máa balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí ànábì sallallahu alaihi wasallam ti dé ó ti sàlàyé ẹ̀sìn ó ti já mọ̀ ìtó dáa yàtọ̀ sí tí ò dáa àwọn ànábì sallallahu alaihi wasallam àwọn sàbẹ̀ ní àkófiwákalẹ̀ sàrọ́kànà alábàájà sí ó fi bàtà ìtọ́jú ojú ọ̀nà kan lẹ́yìn ló ha kan ha rí ha ọ̀sán rẹ̀ bí òun náà lórí òru rẹ̀ bí ọ̀sán lórí kò sí yàtọ̀ kò sóòrùn náà nínú Islam kò sí bá sì ní igbá àti ní kò lè yé yín ẹ̀dí bá yá kò lè yé ẹ̀ẹ́dẹ́dì mọ̀ ẹ̀ẹ́dẹ́dì tẹ ẹ bá wọ́n padà yá yóò padà yé yín náà kò sí yìí nínú Islam kéèyàn máa mutí kó ní ẹ̀yìn kan ní sọ́tì ni igbá ẹ̀yìn kan ní sọ́tì ni kéèyàn máa ṣèbàjẹ́ kó ní ẹ̀yìn kan ní sílẹ̀ yìí Ah, ọ̀tọ̀ ní nǹkan tó ń rí kéèyàn máa ń kírun ó wá ní pápá ló ti ń kírun tó yá àbàdínà làá ti máa ń kírun àá máa ń kírun ní káàbà ni kò ní lọ kírun lásìkò oorun tó ó sì wà nílọrin ó sì wà nàìjíríà ó wá ní àsìkò lásìkò oorun bá tó káàbà làá ti máa lọ lè kírun tó irú eléyìí ní ti báyìí àbáná bí sọ̀rọ̀ láwọ̀ àlẹ́ òtẹ́lá àbújáwé wò láyé kásìkò owó tó nìsín náà bí àbúrò àwọn ọ̀dà pé àkọ́lá bàtà náà ti wà ní màjínà pé pé mọ́tà tó lọ́lá ju òun náà ní mọ́tà ànábì ò sọ fáwọn sábẹ́ ní létọ̀ ẹ mo kàn yọ lọ mọ́kà lóru àbí mo alẹ́ kí òun ní mọ́kà ànábì ò bẹ̀ yìí kò gbogbo wákàtí sára rú àwọn wà ní kí lásìkò tó ẹ̀ ní wọ́n kí wọ́n bá sọ pé kí ni àbí wọ́n tẹ̀ ní kí rárá wọ́n làwọn lọ kí òun ní mọ́kà ni. àwọn àkànnú àwọn àbáàgbà ní ilẹ̀ lábáwá wọ́n ní àwọn àkànnú àwọn ọmọ áfíríkà kan wọ́n á sọ fáwọn ọjọ́ kan pé àwọn onígbèrè táwọn fẹ́ bèrè lọ́wọ́ wọ́n ní nílùú àwọn pátá fi wà nílùú àwọn pé àfa àwọn ṣéwú àwọn táwọn tó máa ń ṣéwú lọ́dọ̀ rẹ̀ ó ní táwọn wà ní táwọn bá wà ní adé àpẹẹrẹ rẹ̀ tásìkò òun bá tó yóò wá sọ fún wọn pé ká má pè wọn nídìí ká pè wọn mọ́sáàtì yóò wá ní àwòyìn ẹ má lọ́ọ́ lè kírun pé mọ́sáàlù ó ti kírun tòun. wọ́n ní àfa àwọn kan wá pariwo kan yóò kàn méjì bí ohun sáàmì kan tó yẹ pé yóò kàn pariwo àwọn bá ti dé àwọn àtùnfàsìkò òun ti tó nù àbúrò wa lọ àwọn wà jáde lọ àwọn lọ sí òun táwọn táwọn bá dé àwọn òní bá bà nínú táwọn òbí táwọn wà táwọn àbújọ àbójú wà nínú yàrá nígbà tó bá yẹ wọn bá ti dé báyìí àwọn kan tó gbá yí ohun àbúrò àbújá lè wá láti nílé wọn ní báwọn tó wá wá pẹ̀lú àfáàn sáárìtì tó fi di pé àwọn ọkùnrin àwọn kádà á pé wọn wá rí àdìsá sí ilẹ̀ lágbá pé àwọn fẹ́ lọ ní kẹ́kọ̀ọ́ nígbà tó ti wá ń kẹ́kọ̀ọ́ lọ tó ti wá ń gbẹ́kọ̀ọ́ yé pé ah, ogun olóyè tá a rí ọ̀dọ̀ wà yìí wọn á béèrè fún béèrè wọ́n àtàwọn abẹ́rẹ́ ní ìlú àfáàyè àfáàyè wa gbẹ́ ní àfáàyè ah, ní áfíríkà ní lóòótọ́ ẹ̀dí bá ti pé á ah, ìtumọ̀ áfíríkà ní lóòótọ́ ni pé á ayẹ́gbẹ́gbẹ́ ẹ̀dí dúdú náà ní ìlú dúdú lóòótọ́ ẹ̀yìn wọn a máa ń kó yín lágọ̀ báwọn láì mọ ọdún ó lè ní ẹ̀rọ nù ìlú yín sí sàwọ́díyà yìí wákàtí mélòó ní bẹ̀rẹ̀ àní ẹ̀yìn ò tiẹ̀ ti dẹ̀ wúro ní ti sàwọ́dí tábà lásìkò táwà ní ti báyìí tábà wà lágbo márùn-ún àbọ̀ ní ti báyìí sàwọ́dí wà ní aago méjì àbọ̀ àgbà yìí làwọn afẹ́rẹ́ fẹ́ káyìlá ó lóun lọ lè káyìlá sàwùjì sára báyìí ló fi káyìlá <laughs> eh? kòkí kòkí kòkí so <laughs> àbí lápẹjú ẹni sì alábàáyí wá tó lágbo mẹ́rin ẹ wá ní kó dìde kẹ wá lọ lè kí wọn wá lóun lọ lè kára sáàrì ní ní maka maka ti wà lágbo mẹ́fà ń gbà jàmọ́ àwọn olówó wá lọ lè kí lágbo mẹ́fà ń gbà ó so àbáwọn wá ní àyẹ̀bẹ̀ ah, áfíríkà tó pè ní nítorí pé kí ni kò sí ìgbà kò sí tó fa táwọn èèyàn fi ń bá àwọn èèyàn lágọ̀ táwọn èèyàn fi ń bá àwọn èèyàn nídìí ni pé wọ́n ti ṣe làákà ìwọ̀n bá wọ́n ti ṣe làákà ìwọ̀n òun náà ló pa pé àwọn tún rí hùn gbogbo àwọn tún rí hùn kò sẹ́ni tí ó wọ àrùn wọn dáadáa ẹ wá di dáadáa inú àwọn mọ́jẹ̀kú tó kọ́kọ́ gbé kalẹ̀ fún wa inú àwọn tí wọ́n fi dè wọ́n òun náà ni pé a ojú ọ̀nà tá a wà yìí o ojú ọ̀nà tí àyè tẹ̀ bẹ́ẹ̀ rèé o tó bá mọ̀ kó bá fẹ́ wà pẹ̀lú wa ojú ọ̀nà tá a wà yìí o ojú ọ̀nà téèyàn máa wà níwájú ṣéwù rẹ̀ nígbà tó kú bá wà níwájú ẹni tí ń wẹ̀ ni o. táwọn ìdílé àìsí wọn láti òkè tó ṣe tán á ah, mọ̀ ṣe tán ó gbọ́dọ̀ béèrè béèrè kankan má lọ́wọ́ ṣéwù. wọ́n àwọn oníbá ṣéwù lọ́sàn-án ìdílé àìsí ní ramadan dàwà yìí ní ṣéwù bá ṣéwù bá mi àmàlà ó dàkẹ́ náà ní pé ánàkùnlá ánàkùnlá ló máa ṣe ìdílé àìsí wọn gba gbogbo yọ ìwò sì ní jẹ ó sì ni tó ẹ̀sìn báyìí torí pé lẹ́yìn lẹ́yìn ní orí ti báyìí ṣéwù ti jókòó yẹ inú tí wọ́n ti kó sí làákà ìwọ̀n ni pé ẹni máa rí ṣéwù yìí ti ṣe kiri kan ẹ má fara wé o pé ṣé ọ̀tọ̀ ni sẹ́yìn yìí ọ̀tọ̀ ni ṣéwù ṣe o wàláyé oṣùwà náà àti dáa ẹnìkan nú àwọn obìnrin jẹ̀ tún lélẹ́yìí nínú àwọn onítàlíkà náà ni ó rò pé nǹkan tó dáa lòún sọ tí ó mọ̀ pé nǹkan burúkú ni tí wọ́n ń sọ fáwọn tí wọ́n jọ wà ní àwọn adájọ́ ìfita àwọn alábàṣe akẹgbẹ́ rẹ̀ wípé a wípé ṣé wà wọ́n sọ fáwọn ìpè téèyàn bá lágbára téèyàn bá ti lówó téèyàn bá ti ní kápá sí tèèyàn lè máa rọ wá sí wù ẹni wọ́n wá yí àwọn ẹni lẹ́nu pé ìyàwó mẹ́rin tí wọ́n wá ní ìyàwó tí wọ́n pọ̀ o ìyàwó tí wọ́n pọ̀ o yóò ń bẹ́ o ní bẹ́ẹ̀ báyìí ti ti ti sọ̀rọ̀ ìyàwó tí wọ́n pọ̀ o lórí ìyàwó tí wọ́n wá lé ní ìyàwó tó kọ́ àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bọ́lá àwọn èèyàn lọ́lọ́ kò tí ì sẹ́nu tó tọ́ ọ wá ní kọ́dà báwọn ṣe wà yìí táwọn bá dé sáwí ó ní àwọn obìnrin báwọn ṣe wà yìí táwọn bá dé sáwí báwọn bá bọ́ káwọn sí àyà wọn lẹ̀ láàrin àwọn ọkùnrin báyìí ó láwọn ọkùnrin ò ní rí àyà wọn ọ̀tọ̀ nìkan mí tí wọ́n máa rí tó pé àwọn ti wà ní ájá ẹ wò fọlá wọn ó ní oní kọ́dà ó ní fi téwù ó ní tí bá mu tí wàláì ó fẹ́ràn àìsàn ni mu gbogbo náà àwọn nǹkan báyìí ní ti báyìí òun náà làwọn nǹkan tí wọ́n ti fi de làákàyà àwọn èèyàn wọ́n ti fi so làákàyà wọn mọ́lẹ̀ débi pé gbogbo àwọn nǹkan tẹ́lẹ̀ wọn rí láì da ẹ̀ńlẹ́sẹ̀ kí ni ẹ̀ńlẹ́sẹ̀ ṣé wọ́n ti jọ máa yé wọn pé yóò máa jẹ́ wọ́n máa yé yín pé sẹ́yìn náà bá ṣe yí máa dáadáa sẹ́yìn náà bá padà wá ṣe kí ni tẹ́ bá padà wá wùsùlù tẹ́ bá dépò láwa náà dé yìí ẹ̀yin náà wá ṣe a lọ bẹ́ẹ̀ ẹ a lọ bẹ́ẹ̀ ẹ a lọ bẹ́ẹ̀ títí o dé pé ẹ padà wá dépò kan pé ẹ wá ní wàláì ẹ ní kírun má nítorí pé àwọn súnbí ọmọ sọ fún yín pé Allah subhanahu wa sọ pé pé wàá fi sọ̀láàdá ìdíkìrì ìpè ẹ máa kírun ìdíkìrì kẹ́ àwọn bírọ́dì yìí ìpè ìrún tá à ń kírun kọ́pọ̀ sí náà ni pé àdíkìrì náà ló wà fún àmọ́ ìgbà tó bá wá ìgbà tó bá wá dé kò kan kí wọ́n tó máa kó tó máa fi àdíkìrì hata wàá bù lọ́ba ká hata yà àti àkàyẹ̀kì ìpè ó máa jọ́ nípa Allah subhanahu wa ta'ala ó máa kírun ó máa gbàrẹ̀ ó máa ṣe gbẹ hata yà àti àkàyẹ̀kì tí tó fi dé ipò àmàdájú tó fi mọ ọlọ́ọ̀dà rẹ̀ tìbáyì tó bá ti wá mọ ọlọ́ọ̀dà rẹ̀ tẹ́lá ti wọra yín yàtí tó ti dọ̀ ọlọ́run tọ́lọ́run ti dì ọ́ lẹ́nu ọlọ́run yàtí tó ti bọ́ sínú àfihàn wahdatul wujud tó ti gbàgbé kó mọ sọ fún ọ pé wà sani ansẹti sani ansẹti fúnra ti dé ìwé sọ pé kíni kò ní wà tó o ní wùsùlù o ti débi kankan ní súbí àgbàdo bá gbàgbé gbogbo nǹkan ní Allah subhanahu wa ta'ala ó dàda àwọn àbá àwọn àbá àtàrà sọ pé kúkúrú táwọn oníwájú wùdú àwọn sábà gbogbo nǹkan kọ́ tọ́lọ́run wọ́n ní kékeré ni wọ́n burú táwọn kírísítẹ́nì lọ kí ló fà kírísítẹ́nì mẹ́ta náà ní tiwọn mẹ́ta lọ́ọ̀kan náà ní so àbáwọ̀ eré ìdílá ìdí wọn ò níye tí tí àwọn wá láti wùdú tó bá ní adìẹ tádìẹ bá wá yé adìẹ yọ kan yóò sọ fún mi pé wú o bá wá yé ẹni mẹ́wàá tó wá pa gbogbo ọmọ o ọmọ nínú àwọn adìẹ yìí wú àná lọ́ba kọ̀ọ̀kan so o ọ ọ hàn náà lọ wọn ó so eléyìí òun náà ní kíni òun náà ní àwọn gbogbo tá a bá ní ká máa ṣàlàyé àwọn àkídà yìí ti ti dọ̀rọ̀ wọn tó ń jẹ́ pé ewu ló jẹ́ fún yàn èèyàn kó o gbọ́dọ̀ pè é ń súnfí kéèyàn wá sọ pé á súnfí làwà àyàfẹ́ ní ìjọba ti jẹ́ bẹ̀rẹ̀ lókù nítorí pé àwọn tó ti túbá kúrò nínú ojú ọ̀nà yìí wọ́n ti kọjú àlọ́ ìṣirí náà ti ṣàlàyé ní bẹ́ẹ̀ àbá kan bẹ́ẹ̀ náà àbá tó túbá kúrò nínú nínú àwọn súnfí ní Sudan àbá yẹn ó ní ṣé ìkùnbá sì náà máa ń pè wọ́n pé àbá yìí ó lóun dé ipò kan ibi tẹ́tíyà pé díẹ̀ ló kó wọn já náà tó ń tẹ́tẹ́ ní tó ń padà wá jáde kó bẹ́ẹ̀ onígbà tó ń kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní kọ́kọ́ fún yẹn ní kẹta ó ní kó máa fà á ó lóun wá ń fa sẹ́yìn ó lóun wá ń fa sẹ́yìn ó wáyà wọn lọ bá ṣé òwe tọ̀ níbo ló rà tọ̀ ṣé òun wá bẹ̀rẹ̀ sí bèrè àbẹ̀ ó ní tani ó ní òun dá wọ́n nígbà tó ń wá padà wá dé ìtò kan tó ń padà wá yá ṣé ìwà béèrè pé ta ni ọ́ olóhùn kan fún ṣé òwe wà ẹ ti bá mi wà lọ́nà ìhẹ́yàn ó tẹ̀ wá dé oṣù nìyẹn olóṣèlú wa fún òun iṣẹ́ kan míì ipe iṣẹ́ yìí ó wà wọlé ó wà wà tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó gbọ́dọ̀ kírun máa wò pé iṣẹ́ yìí nìkan náà ló máa fà ó nítorí pé nínú òfin àwọn oníṣúbí tẹ́ bá dépò yẹn òun ni pé zikiri ti ṣe ìbádà kan ni ìrun kíkí ìbádà kan ni nínú òfin tàwọn àìsí da ìbádà méjì papọ̀ àìpé ìbádà kan lé ìbádà kan ìbádà kan ó ti yóò tẹ̀ kan ni wà á ti dé wà á tẹ̀ lójú kíni lọ ìrun ní wà á tẹ̀ wọ́n á fi ìrun lẹ̀ wọ́n ní kírun má so eléyìí ó ní òun ti dé bẹ́ẹ̀ òun ti dé kò yẹ kí àfààní tó wá gbé kíni kí Allah subhanahu wa ta'ala tó wá san ìmọ̀lẹ̀ tọ́ka rẹ̀ kó wá túbá kò bẹ́ẹ̀ òun ni wọ́n ń ṣàlàyé káàkiri kọ́lá ń bẹnu wọn tó ṣe wọ́n kọtíra tí wọ́n fi kọtíra lọ́ọ́ fi ṣàlàyé gbogbo àwọn kan tí ń bẹnu àdìọ́kàn wọn yìí torí pé táwọn àwọn aláwùjọ tẹ́ẹ̀ bá wò pé àwọn aláwùjọ náà wàhálà àwọn ti wá pọ̀ ní ìyọrí sùn báyìí wàhálà àwọn ti wá pọ̀ tí wọ́n á takò sí wo bàbá yìí wọn wá rí ìsọmí sọ àbáwọn ní ìsàlọ́ gbà wọn pọ̀ lẹ́yìn wọn nítorí pé wàhálà àwọn pọ̀ lẹ́yìn wọn ni pé nítorí tí wọn nìkan pọ̀ nítorí pé àwọn kan bẹ tó yẹ pé wọn wọn á dààmú gbogbo olú ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ló dájú lẹ́yìn tọ́nà ilẹ̀ haúsá àwọn tó máa tẹ́ àbúrò ilẹ̀ haúsá wọ́n jẹ́ ìdílé nítorí pé kí ni wọ́n làwọn lọ bí mòlídìí tí ò lẹ́rìí inú ẹ̀sìn wọn akóra wọn lọ wọn lọ lé tẹ̀mí ara wọn sọ̀kò. nínú àwọn nínú àwọn àkídà wọn tó burú jáì pé pé láwùjọ wa lónìí táwọn yẹn bá ń sàjọ́ àgbájá sọlá tó bá jì wọn kà lùgbìn òkè kò sẹ́ni tí ò ní tí ò bẹ́ẹ̀ hásàlá tó bá jì. kọ́dà bí èsì àníyànjú bá wọn ṣe wọ́n hásàlá tó bá ṣe nígbà tó kí tẹ́bá ń kíwẹ́ bí ẹ̀ wá ka sọ̀láṣì ìbọ̀rìníyà sọ̀láṣì ìbọ̀rìníyà tó fi o tí ó mọ̀ wílé tí ó wílé tó ẹgbẹ́ tó láti ní kó wí nígbà tó bá ń ṣe tàṣà wílé ìrùn kò má kò lè ka àwọn ọmọ sọ̀láṣì ìbáṣì ọ̀nà wo sọ̀láṣì ìbáṣì wá gbà wá kò mọ̀nà tó gbà wá ọ̀nà wo làwọn tí wọ́n tó sọ̀láṣì ìbáṣì gbé kalẹ̀ ni wọ́n àtàkì mọ́ sọ̀láṣì ìbáṣì kò má òun kà ń ṣe ni so irú ẹni wọ́n wá ní ká dákẹ́ ká mà ká mà bú sí bẹ́ẹ̀ ìwà tó yẹ pé kí ni èèyàn ń ṣàbòsí fún àwọn èèyàn láwùjọ ni nínú jàwáìrù fàáàlì jàwáìrù fàáàlì nígbà kan tó yẹ pé alí àrọ́ọ̀sìn ìkan nínú àwọn ọmọ tó wọ abúlé tìyá ní apá ọ̀tún rẹ̀ ni jẹ́ ká pè é ní sẹ́kẹ́tì yẹn wọlé wọlé yẹn òun ló kọ sí àìsí pé gbogbo tó kọ sínú ẹ̀ ó lóun gbọ́ lẹ́nu àbá àwọn àbá àwọn ló sọ nínú àwọn kan tó kọ síbẹ̀ gbogbo òsín tó dánú rẹ̀ nínú tíra yìí àmọ́ nínú tó jẹ́ inú àwọn tó burú jáì tó tó bá gbé tó bẹ̀rẹ̀ pàyà tó kọ síbẹ̀ òun náà ni tó sọ nípa sàlátù fàájì ó ní sàlátù fàájì tẹ́ rí hùn ó ní ọ̀sọ̀ ní àsàlátù tó máa ń ṣe tẹ́lẹ̀ ó lànà ní sọ̀lá àwọn ọ̀sán làwọn ayọ̀ tí ò lójú ayé báyìí ó wà sókè làbẹ́ àníbi àwọn ètò lójú ayé ó ní yẹ́sùtọ̀tà ń láàmànàmà ó lò mọ́ tóun tọ̀ yẹ́sùtọ̀tà ó lójú ayé náà ló gbà lérò láàmànàmà ló dé tó bá lójú àlálà níbi ọdún tó kún ní nǹkan ní ànígbà tẹ́lẹ̀ náà torí pé dáyọ̀ dáná nígbà dáná níbi kú nígbà náà níbi kalẹ̀ láàmà tẹ̀lé ẹni wá lóun láàmà bí wọn ní kó tó sọ nípa fún wa aláàfẹ́ àgọ́ ẹ ti bá a lójú tó ó wá ní àníbi ayọ̀ tó lójú ayé àníbi wá fún ìsàlá tó fàájì òun á bèrè àníbi pé a ti wá lọ láti bẹ̀rù sàlá tó fàájì tó gbá ní kó fi owó tó ń délẹ̀ bó máa dé ó wá ní àníbi sọ̀lá wa lọ́sọ̀lá mi kéèyàn ó sàlá tó fàájì ẹyọ̀ kan ní ẹ̀ bá ké ó ní kó ṣe déédéé gbogbo àkáàrí gbogbo ayé bá ṣe gbogbo láìda ló bá ṣe ìrìnàjò láyé ó ti dídì rẹ̀ ó ti dídì rẹ̀ gbogbo tẹ̀sí ó ti dídì gbogbo tẹ̀sí ó wá ka ojú ẹ̀jọ́ ó wá ní kọ́lá ó ti dídì kéèyàn ka gbogbo ìwádìí six thousand times lára téèyàn ní ó wá ní ìwádìí fásitì èèyàn gbọ́dọ̀ tún sí àdìọ́ kan pé ara kùránì náà ló wà ìpè nínú kùránì náà ló wà kété yorùbá tún ní àdìọ́ kan yìí kò tí ì gba sàrátì fásitì gbọ́ tó ó wá bẹ̀rẹ̀ sí ká àwọn oníṣìṣì láwọn sàrátì ní tó ilé ìwá ni ìyáàrú máa ń tà sọ yìí ẹ kò sí tìjàníà tó jẹ́ tìjàníà tó sí ọ̀dì dáadáa tí ò ní ní ilé bí mánú àwọn nìyí wọ́n ní ilé wọ́n máa ka gbogbo ilé ibẹ̀. ọ̀rọ̀ yìí tó wà nínú ìyáàrú máa nì àwọn kan wá ń bẹ tó yẹ pé ìgbà tó padà yá wọ́n wá padà lọ fún ìyáàrú máa nì wọ́n wá tún wá lọ sómi ilẹ̀ nígbà tí kìíní yìí wọn lọ́wọ́ àwọn náà ò rí ṣàlàyé àwọn náà ló kílíà yìí tí wọ́n ra àwọn akọ́kọ́jẹ́ wa àwọn míì tún wọn tó yẹ pé ìbẹ̀rẹ̀ ọlọ́run kulẹ̀ mi wọn nígbà tí wọ́n á tún tún síra ọ̀tẹ̀ wọ́n á tún wá lórí ti àwọn bátẹ̀ míì wọ́n á yọ àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ òbí bẹ̀rù àmì tó bá láwọn bátẹ̀ pẹ́pẹ́ yóò bá bẹ̀rẹ̀ àwọn míì bẹ́ẹ̀ ni wọ́n tó lé wọ́n ti ẹ̀dí ẹ amúnáfíà ti kọ́nà kọ́wọ́ ara rẹ̀ kọ́ ipe àbí àwọn àti gbogbo jàwárí máa ń yányá òun náà lẹ́gbọ̀dọ̀ sí ni òun náà lẹ́gbọ̀dọ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀dọ̀ lẹ́gbọ̀dọ̀ lè sún náà nígbà tẹ́ ìgbà yẹn kí ni ibe àní àwọn ọdún ìmú bàbá pa rẹ̀ nítorí pé gbogbo ní jẹ́ ìpìlẹ̀ wọn bẹ́ẹ̀ ti ti sáré bẹ́ẹ̀ ti ti àtọ́kalẹ̀ wọ́n àwọn tó máa ń tẹ́kalẹ̀ wọn náà tún láti dà nípa rẹ̀ bí àwọn tó máa ń tẹ́kalẹ̀ wọn nìyí wọ́n láti dà ipe ànábì sallallahu alaihi wasallam àti àwọn àti amúdá tìjáni àwọn tí wọ́n máa wá làwọn máa tẹ́kọ̀ọ́ balẹ̀ fún ìtara ti dárí níbẹ̀ lákọọ́lẹ̀ rẹ̀. kọ́lá inú àkọọ́lẹ̀ inú àjọ kan wọn wọ́n gbà yí pé Ahmadu Tijani òun ni àdìmọ́ àtẹ́lẹ́ alákọ̀ọ́kọ́ níkọ̀rọ̀ yàtí ní báyìí ní táwọn ọ̀gbà. wọ́n gbà yí pé Abubakar Abubakar tó dín mọ̀jọ́ bá wà ní òun náà ni àdìmọ́ àtẹ́lẹ́ alákọ̀ọ́kọ́ ní gbangba tí ó gbọ́ Ádámù pé ó ní Ahmadu Tijani òun náà wà ní òkúlápọ̀ fún àlẹ́bí àwọn náà yóò jòkó lápá òdì àwọn tàbí èkú àwọn òdì nìyẹn àwọn jòkó níwájú àlẹ́ta yìí wọ́n láwọn àwọn máa ti aṣọ fún kalẹ̀ ju ọjọ́ ní wọn bá ti dáná. ẹ wò ní mélòó wá là nẹ́bí àwọn náà mélòó ní bẹ pépé níbi yìí ni wọ́n dájọ́ tẹ́tọ́ ní bẹ́ẹ̀ tẹ́tọ́ bá wọn àwọn náà ti dájọ́ bá ti kọ̀ọ̀kan náà kò sí wọ́n á ní ìlọrin yìí bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo nàìjíríà pẹ̀lẹ́ ní kọ́ńtìmí náà wọ́n ti tẹ́ka tó eléyìí ti láì ti àyè gẹ́gẹ́ bí àbá àpàdúrà kan fún yàrá èyí pé áfíríkà yìí ló lọ. tó àwọn wọ̀nyí ó túmọ̀ pé làákàyè wọn ló tọ́ wọn ti ra làákàyè ọ̀gá. òbí òbí jẹ́ ìwé ìtura gbà tó bá ṣe alẹ́ ti jẹ gbogbo ìtura yìí. tòlú eléyìí ti láì àwọn bí wọn fẹ́ wọ́n ti láì wọlé ó dà tẹ́lá fẹ́ ti láì rẹ̀ pé ó dà àdé àwọn àti ló kọ ìfẹ́nu ara rẹ̀ ẹni ká ti láì gbogbo ìdáwọ́ ìmọ̀ èmi kò sí ní yẹ́dí àdé àpẹ̀lú má kà tẹ́bá bẹ́ẹ̀ yọ̀ kankan sọ fún bẹ́ẹ̀ ìgbé ẹni kọ́ ìgbé irọ́ ló pa bẹ́ẹ̀ àti káńtà ìgbé irọ́ ló pa ní gbogbo ẹ̀ láti lọ́rọ́ ọ̀dà lọ kò wá nígbà bẹ́ẹ̀ báwa lè mọ̀ ìgbé ó ṣe nínú lóòótọ́ tí wọ́n gbàgbọ́ ní mọ̀rọ̀ nígbà bá ti wọ́n lójú. ọ̀kan lára wọn kan lónìí ó sọ pé sàlátì bá ti yòrò ọ̀kan báyìí ó sọ káàdì ìjọ́ fídíò lẹ́nu rí báyìí ó ní kò sí tó tó sàrátù bá ti láyé ó ní sàrátù bá ti ó wá bẹ̀rẹ̀ sí kí sàrátù bá ti ó ní sàrátù bá ti ní yẹ̀rù ó ní kó sàrátù bá ti yòó sáà kìlọ̀ ó ní torí pé tó bá ti rìn ẹ̀yọ̀ kan ó wà lálẹ́ kan tó bá ti rìn ẹ̀yọ̀ kan kó ló ti ní ọmọ tó ti lé lẹ́yìn wò pé tó bá ti wọn tó bá tọ́ ní kọ́lọ̀ olùkọ́ tó dákọ̀ ọ̀rẹ́ tó bá ká àmọ́ tó bá ní sàlátù bá ti ní ẹyọ kan sálábẹ̀ yóò gbà ó gbà ládàá mẹ́wàá ọgọ́rùn lóde ó gbà ládàá ọgọ́rùn sàlátù bá ti ẹyọ kan ó gbà ládàá ọgọ́rùn àmọ́ tó bá ti rún kan ó gbà ládàá kan. kí ni sọ fún yàwó ọdún ọmọ tí ń wá ní ọdún ọmọ tí ń wá nù nítorí pé ọdún tó ń wá báwọn yàwó ó bá ti ka sàlátù bá ti kan níbi láì ọ̀ndẹ́ ẹ̀ máa ń lóyún láyọ̀ nínú ọ̀ndẹ́ twenty ìrún twenty days nù ẹ̀rí wà sí ìrọ̀lẹ́ mi lè dúró nù wọ́n náà lẹ́nu lẹ́nu kí mo máa ń wa. mo wá bí ẹnìkan nínú àwọn tó súnmọ́ ṣe pé ó súnmọ́ ó gbà á gbọ́n máa ṣe dáadáa ni. wọ́n á ní pé mo gbọ́rọ̀ kà sé ẹ̀yin náà láti ọkà pé aláàbò bá ṣe ìwòrò ọ̀gá àtẹ̀jẹ́ tó gbà wọ́n. ẹnì yẹn sọ bẹ́ẹ̀ pé àtẹ̀jẹ́ ah, tó gbà wọ́n. mo ní ẹ̀ tọ ọ̀rẹ́ yín oríṣiríṣi bá wá nílẹ̀ ó lè gbọ́ báyìí tó wí mo ní mo gbọ́ tó wí. á ó ní pé mo lẹ́sìn ló bá lè wá ní ah, ìmú fún náà yìí ọ̀wá ni á mú jẹ́jẹ́ nípa wọn ilé tí wọ́n á sọ̀kò jọ lójú ọ̀la ìdíyẹ jọ lójú kan pé á ah, àti gbogbo ilé yìí náà yóò lọ ọ̀wá ni à ọ̀rọ̀ ọdún ilé ni wọ́n tó ń dà ẹwẹ ẹgbẹ́ ìgbà wò ó ní ọ̀rọ̀ ọdún ilé òun náà tó ń dà gbàgbé ìtumọ̀ náà ni pé tọ́wọ́ bá tà ní ara wọn tán gbogbo wa náà lájọ gbà bẹ́ẹ̀ àmọ́ èyí ń ta ọ̀rọ̀ awolo ọ̀rọ̀ dawolo ìgbé ìtún àìwíta tó àlùkàn tí àlọ́sí àlọ́sọ̀ àlọ́sọ̀ àlọ́sọ̀ àlùkàn ní islam tí àlọ́sọ̀ àlọ́sọ̀ àlọ́sọ̀ fún pàdé sọ̀láwà àlọ́sọ̀lá wọn náà láti fi àti lọ́nà pé lẹ́yìn òun àtàdé àárín ọ̀sán rẹ̀ àtòwú rẹ̀ láwọn náà kò sí ibi jẹ́ bá ti nínú islam ìgbé kí ni kan wá lẹ́lẹ́ mà lẹ́nìkan ò lè mà gbogbo nǹkan àwọn àlùmọ́ àwọn sàbẹ̀ ti béèrè sọ́lá àbí ní sọ̀rọ̀ láwọn àlẹ́ òṣèlá láti wá ní tabakọ́ ah, ìgbà ìwà àkọ́kọ́ àbẹ̀bẹ̀ òkú ẹ̀yìn àbíkọ́ ní àwọn kan ẹ̀yìn ọ̀la ẹ̀yìn sàbẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀yìn àbíkọ́ mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀yìn kan ẹ̀kú ẹ̀yìn lókè máa lọ kò lé lẹ́yìn àbẹ̀bẹ̀ òkú ẹ̀yìn sẹ́yìn torí wọn àwọn tó wá sí wa ó ṣe pé láàmú náà láti tó a jẹ pé gbogbo àwọn tí máa ń ṣe lé ìsìn báyìí ó ti kú òní ìsìláàmù ó ti náwó ìgbà tí èèyàn gbọ́dọ̀ ìgbà tí ni tí èèyàn gbọ́dọ̀ kékeré tí èèyàn gbọ́dọ̀ máa dé díẹ̀ so àwọn sùhánù wọ́n tààrà wá sọ pé wọ̀nyí kì í dùn nàbí àrà àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ gbogbo àwọn náà tó máa ń dárò láyé láyé ara ìbalẹ̀ jẹ́ náà ara àti àti ìbalẹ̀ jẹ́ àwọn sùhánù wọ́n tààrà wá parí ọ̀rọ̀ wọn wọ́n ní ìwúlẹ̀ àyíká wọn mọ̀ nǹkan ọ̀dùnkù wọ́n láwọn táwọn ní àwọn tí wọ́n ba ìrẹ́lẹ̀ jẹ́ yìí pẹ̀lú pé wọ́n tẹ́ bọ́ àbí wọ́n tẹ nǹkan míì lẹ́yìn nǹkan tó tẹ̀lé nígbà tí ìjọba àwọn ọ̀dà aláǹkà máa ṣe ó ní òkú láì tọ́ fún ìpàdé àwọn náà ni àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n ń lòkò àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n jèrè àwọn tí wọ́n ń ṣe àwọn àdàmú wọ̀dà àlà. àwọn onímọ̀ sọ fún wa pé ìtumọ̀ bọ́ọ̀sì ẹni tó sòkò yìí wọ́n mọ̀ nígbà tí súná náà ni àwọn yàtí bí àwọn ọ̀sán àwọn ọ̀sán aláàbò pamọ́ fún wa ní dáadáa wọ́n ti ní wọ́n máa máa wọ́n fọ́ ara wọn wọ́n fi bàjẹ́ látara tó kàní wọn sí. tó eléyìí òun náà ni bí àwọn ọ̀sán àwọn ọ̀sán aláàbò fi túwèé fún wa. bí àbágbàgbé tá a bá dá wa padà sẹ́yìn nínú ká sọ fún wa nípa tẹ̀síwòn kò áàtìwò áàtì. á lè pe àwọn àyà tá a lè fún wa yìí á lè pe yìí náà ló túra wọn fúnra wa fún wa. áyà alákọ̀ọ́kọ́ tó sọ pé ọ̀ma nígbà tó àti ké pé àwọn ìkànnì wọn làálà òní ìlú ẹni sánú àyà kí àwọn kò kí àyà tó tẹ̀lé ó wá sọ fún wa pé àwọn tá à ń pè ní kò kí ẹ̀kọ́ náà ló fún wa ó ní alẹ́ nínú ìyàkùnú náà àjà wàhí ní báàgì nìka àwọn náà ní àwọn tání àwọn tí wọn máa ń ṣe kí ni àwọn tí wọn máa ń ṣe pàdé òkú àwọn ìkànnì wọn làálà gbé lọ ọ̀rẹ́tọ̀ òun náà bá àwọn fi àyè sọ̀rọ̀ ìdí àwọn ìkànnì wọn làálà fi dáná ṣe ni wọn máa jà pọ̀ nítorí wọn máa lò pọ̀ wọn máa ti dúnà lè àrùn wọn a ti máa bá rẹ̀ jẹ́ ìlà ìlà wọn mọ̀lọ́kà òdòdó àwọn wọ̀nyí àwọn làwọn tí wọ́n sòfò lọ́jọ́ ọ̀gbìn àti ẹ̀rọ. ìyàní tó máa rẹ̀ náà ti pé gbogbo tí wọ́n ń pè yí ni tí wọ́n rò bá wọn ó bá pàdé bẹ́ẹ̀ lóore láti kì á máa fún òní bá pàdé bẹ́ẹ̀. òun táwọn táwọn wọ̀nyí ṣe àwọn wọ̀nyí ìyàwó náà làwọn tí wọ́n fi àlìyámà wọ́n lè kí ni wọ́n fi ayé wọ́n wá mú àlìyámà wọn wọ́n mú lọ́jà wọ́n wá ti kí ni wọ́n fi ayé irú àwọn eléyìí wọ́n lọ́jọ́ ìgbà àlìyámà sàmárọ́ bí hàtì ìyàwó òun tí wọ́n ṣe yìí òun tí ò lérè yìí wọn ò sì ní jèrè nípa tí ọ̀gbìn àti àmà àgbàmọ́ fún àwọn ọ̀tàlá kó fi bá fún àwọn tí ó jèrè o àwọn tí ó jèrè iṣẹ́ dáadáa tá a ṣe láyé nínú ìta àtúnjáde lọ́rọ̀ ni àbí nínú ìta àtúnbọ́kà ni àbí ìta ṣe pẹ̀lú ara níṣẹ́ ni àti àwọn fún ọ̀tàlá kó pa wá pọ̀ mọ́ àwọn ànábì rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ àwọn tó gbé wá sílọ̀ fún ìdàgbé àmà àwọn náà ni wọ́n wà nínú àjẹ́ lẹ́yìn ìrìn ìta àti àlàyé ha kọ́ọ̀dì tó kí àwọn ọ̀hánà wọ̀ tààrà kó mọ́tà síbẹ̀ fún wa àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà àti sallallahu alaihi wa sallam innahu waliyyu dhalika wal qadiru alayh هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. عليكم السلام dáadáa bá ṣẹlẹ̀ sí wọn ká bá wọn yọ̀ tí ìdàkejì ẹ bá ṣẹlẹ̀ sí wọn ká bá wọn kẹ́dùn ṣé wọ́n ti pé sábà wá ń pè yí sábà ń pè wá sí wọ́n ti pé ìgbà tí ó bá súnà mú ni pé àtìlẹ́ lọ náà látara pé abẹ́ ló fẹ́ pọ̀ tó eléyìí ayàwòrán á ti kílíà rẹ̀ wà àti ìdáná ti sọ̀rọ̀ láwọ̀ àrẹ ìwọ̀sẹ́lá ó ti kílíà rẹ̀ wà kí ni ayà tó kílíà rẹ̀ wà ó ní wọ̀tà àwọn àlàbí ìwọ̀sẹ́kùwà wàlá ta'awanu ala al-ithmi wal-'udwan ó ní ẹ máa ra ẹ lọ́wọ́ ẹ máa tọ́ ẹ máa fọwọ́ sọ pọ̀ kẹ́ ẹ jọ máa ṣe dáadáa ala al-birri wat-taqwa lórí dáadáa ẹ máa ra ẹ lọ́wọ́ lórí dáadáa ẹ máa ra ẹ lọ́wọ́ lórí ìpáyà Allah subhanahu wa ta'ala wá ìpè ní ẹbí lẹ́sẹ̀ tó ẹgbẹ́ nǹkan tó jẹ́ pé nǹkan rẹ ni nǹkan tó ẹgbẹ́ kò ta kókó náà lórí sọ̀rọ̀ àwọn àríwá ìgbàlá mi tó èyí ó lè ní èyí ó jọ pa wọ́n pọ̀ èyí ó jọ lé. lápèjúwe ní ti bóyá ẹbí mẹ́rin ẹbí bóyá wọ́n rẹ̀ ẹni kan nìkan àwọn ní àyà kan ẹni tó rẹ̀ yìí ẹja jáwó fún ẹja jáwó fún káàdì débi ní káàdì sanwó sípù rẹ̀ àbí ẹja lọ lè kí kára kálọ́wọ́ fún ṣé eléyìí ti láti dára dáa ni àmọ́ ẹbí wa kú ní ìdìmá yìí ẹnìkan wa kú nínú ẹbí ẹ wá lọ bẹ̀ ẹ wá lọ lè sí ẹ pàtẹ wá ní iná ọ̀rọ̀ àti débi ti dìmọ̀lẹ́bí ipe ó káàdì àgbáyé kọ̀ọ̀kan yóò dá one five thousand kí lẹ́gbẹ́ ti ṣe abẹ́ ti ṣe fìdáwò àgbẹ̀ àbàdù àbò sínú àkùrẹ́ káwọn àbá tó wà fìdáwò torí pé lẹ́yìn ti láì tí yóò bá ṣe é pẹ̀lú wọn èyí jọ́pọ̀ ẹ̀mí ẹ̀dí bá mi torí pé kí ni èyí ò ràn wọ́n lọ́wọ́ lórí ìta tí ò bẹ́ẹ̀ dì wọ́n torí pé lẹ́yìn ìta tí ò bẹ́ẹ̀ dì wọ́n Allah subhanahu wa ta'ala ni wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má máa rara yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ eh, wal-'udwan àti lórí ìkọjá lórí ìbẹ̀rù mọ́lẹ́ nítorí pé kéèyàn ó ṣe sànàbí ó ṣe kéèyàn ó ṣe àdáda rẹ̀ ní ẹ̀sìn olùwà rẹ̀ yà ní kọjá àlàyé tó lẹ́yìn nígbà tó fúnra bẹ̀ pé gbogbo tó bá ti bẹ́ẹ̀ sìn wọn tẹ́bí ẹni bá pè yẹn sí kéèyàn ó kéèyàn ó dá a lóhùn gbogbo tó bá ti bẹ́ẹ̀ sìn wọn tẹ́bí ẹni bá ti bá tẹ̀lé tẹ́bí ẹni ní ìkan dùnú kéèyàn ó jọ dùnú pẹ̀lú ẹ̀ nítorí pé nǹkan àbànújẹ́ náà ní kéèyàn ó kẹ́dùn pẹ̀lú ẹ̀ àmọ́ tí o bá ti bẹ́ẹ̀ sìn wọn àìsè o àlẹ́sọ̀ wà wà àlẹ́ ìwọ̀n mẹ́ta ó sọ fún wa pé láàbọ̀ ajá ìgbà tó ń bí fi ìmọ̀ àti ẹ̀sìn báyìí. kì àyè tẹ̀lé rẹ̀ nìkan nínú gbogbo ẹ̀sọ́ lọ ká ẹ̀wọ̀n tà ládá nítẹ̀lé pé bóyá mo fẹ́ràn rẹ̀ ni nítẹ̀lé pé bóyá mo fi fọwọ́ rẹ̀ ni nítẹ̀lé pé mo fẹ́ ti sókun ẹ̀rí papọ̀ ni àgbọ̀dọ̀ hmm, tẹ̀lé ìmọ̀ àti ìyàgbìlá ibi tó wá jẹ́ pé ọ̀nà táàbì tẹ àbáwọ̀ àárọ̀ rárá ni tò eléyìí láti ìyàtọ̀ láàrin méjèèjì o lábàá ní àá ah, tó pé ìfẹ́ bẹ jíjẹ́ ni ọ̀rọ̀ àwọn kan bẹ láwùjọ wa lónìí ṣe pé àdùnnú náà tí o bá ti bá wọn ṣe ń sọ́ra wọn oṣù náà ló wò bẹ́ẹ̀ ní dédé wọn lọ bá wọn dá àwọn òbí dáhùn náà ah, ó ti ní oko tẹ́tà ti ṣe òun bá wọn lé wọn ó tẹ̀lé wọn ó pe ọ̀rọ̀ tí o sọ wọn pè sí lẹ́nu tó látara délé náà láti gbà wọn náà níyànjú ká gbìyànjú àwọn ẹbí wa ẹlòmíì tí o bá ti tún náà bẹ́ẹ̀ tí ìtàn dáadáa bá tẹ̀lé sí ìwò ní amátẹ́bí ni táwọn ti táwọn ti táwọn ti ìtàn mi bá tẹ̀lé sí ìwò ní amátẹ́bí ni kò ní àwọn bá kẹ́dùn ọ̀ tó eléyìí náà yóò fi jẹ́ kó náà máa wà lọ́kàn rẹ̀ ike a ah, kí ni máa dáadáa lóòótọ́ àmọ́ ìdí ò bá ti bẹ́ẹ̀ nìbó òun náà ní èyí ọ̀gá ọ̀gá ajá ààrẹ. Thank you. rí lábẹ́ ilé iná pé abòjú ẹ̀sìn ìyàtà ó ṣe ìsìn pẹ̀lú ọmọ ibo pé ọmọ ibo yìí wá kú àwọn bá ti ọmọ ibo wá sísọ àwọn oníyàtà láwọn oúnjẹ o àwọn ní àwọn ní pa oúnjẹ o àmọ́ olùdílé àwọn gbọdọ̀ pé wọ́n ṣe ìyàwó pẹ̀lú òkú iná olóòtú ẹ̀dìbà ìyàwó tó ń ṣe ni wọ́n ṣe wípé ìyàwó ayẹyẹ gan ni tò wọ́n wá ní àwọn fámìlì ẹ̀dìbà wọn ni wọ́n wọn dé bá Yorùbá lọ́kọ̀ọ́ ẹgbẹ́ ọmọdé bá pé mu wọ́n ní yóò dájẹ́ àbí wọ́n bá pẹ́ yóò dájẹ́ ó wá pa àrọ̀ gidi gbà ó lè ṣe àlọ́dà àwọn igbó wọ́n wá gbé wáyé wọ́n á tọ̀ gbogbo wa náà láti gidi ládàáwó ẹ̀jẹ̀ wá sí àdìdáwó eléyìí àìwọ̀ bá wọn dáwó eléyìí wò nítorí pé owó yẹn owó kúkú ni ẹ̀jẹ̀ bá mi owó òkú tó ti kú tí wọ́n ń lé àwọn owó kù ẹ̀kọ́ eléyìí ẹ̀jẹ̀ bá mi ẹ̀kọ́ ni ẹ̀ èyí gbọ́dọ̀ pé wọ́n dà yẹ kí ikú sẹ́ńtẹ́ ti tẹ̀ bọ́ wọ́n tẹ̀ bọ́ lọ́wọ́ ìyára ní àrẹ̀ ọ̀pọ̀ wẹ́ o ọwọ́ mi rẹ̀. ẹ bàbá fi lẹ̀ ẹ má fi lẹ̀ ẹ ti bá mi kí ẹ wò pé ẹ ti ọ̀ wá wá nítorí pé ẹni ilé ìtura ìwòsàn àyè ti ráyè tó bá ti pé bí kíkẹ́ ìyá wa ó lẹ́tọ̀ọ́ bí àtẹ̀lẹ́ ẹ ti bá ó lẹ́tọ̀ọ́ bí àtẹ̀lẹ́ lẹ́ńtì bílẹ̀ fún òní bílẹ̀ yìí ètò pé wọ́n ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn fún òní pa ẹ ti bá mi ìdí wọn kà tó lé lórí a bóyá a fa a gba owó ẹ̀jẹ̀ ọmọ wa àbí ẹ̀fà ọmọ ẹ̀rọ ọmọ wa lápàdé ìlẹ̀ òfin títẹ̀ yá ti gbé kalẹ̀ dànù ẹni tó bá ti pa yẹn ẹjọ́ bá ti ó pa yẹn títí báyìí táwọn fámìlì rẹ bá ní àgbowó ẹ̀mí ìgbé tá a fẹ́ ni pé a fẹ́ ká pa òun náà yìí yóò pa náà nínú ìṣẹ̀lẹ̀ ẹjọ́ bá ti tò tó báyìí pé owó ẹ̀mí náà làwọn fẹ́ san ibi àwọn owó fẹ́ san yíyà pé àwọn ẹ̀mí la fẹ́ gbà ẹ̀ẹ́ àwọn owó tó fi ṣe ìyàwó fóònù ìṣe àlẹ́yìn ẹ̀ tó ìwọ báwọn ṣe irú kaba yìí ṣe bá ṣe bá ṣe gbogbo máa yàgò ẹ̀dí wa tó bá olóyè yìí náà àtọ́kùnkùn sí náà ọ̀nà àlẹ́lùmí náà yóò ṣe kí ni yóò fún obìnrin lóyún ẹ̀dí wa yóò fún obìnrin lóyún wá lẹ́yìn tẹ́ máa dáwó tẹ́sí tẹ́sí nígbà tẹ́sí tẹ́sí láti ìgbà wo irú àwọn kaba tí ìwọ ọ̀pá máa dá sí tó ẹni tó ṣe akúkẹ̀ wá ló máa ìdára ìdámá ẹ máa ń sọ ọgbẹ ẹ gbẹ ẹlẹ́dàá ẹlẹ́dàá ọgbẹ níkan ẹlẹ́dàá ọgbẹ ẹlẹ́dàá wà wò ẹlẹ́dàá wò ó bá wò ẹdí bá wàtí ọmọ ọ̀gá. wọ́n ní tí tó kù bá kú ní pé wọ́n máa ṣe jọ́ kẹta àmì òtijọ́ kejì àmì òtijọ́ eh, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tó ẹ̀mí òtijọ́ kẹjọ òbí ni wọ́n ti bọ́ sí one day forty days àbí wọ́n ti bọ́ sí one day níbi wọ́n ti one year ẹ̀dínwó àti èyí ti fi wọ́n ṣe. tó gbogbo náà àwọn ọ̀la yìí báyìí báwọn ti ń ṣe sábà wọn ti èso mùsùlùmí ọba ti kà wá lọ sí ní òṣùpàtó àtúmọ̀lá ìgbà àmọ́ tó jọ wá nínú àìpé ọ̀dà mùsùlùmí là lè. tó gbogbo àwọn ọ̀la yìí wá ní ṣé ń bẹ ní ẹ̀ṣẹ̀ àbí òfin ẹ̀ṣẹ̀ tó àlejò ìgbàdé kí á dín yóò dá ẹ̀rọ máa ṣe àbí káyọ̀ yìí fún ẹgbẹ́ ẹ̀dẹ́ máa ṣe. tó àdúgbò sọ̀rọ̀ wá wàhálà ọ̀sọ́lá ó ti ṣe kíni ó sàlàyé fún wa kó o láti ṣe tó gba ọ̀nà kó o láti ṣe tó gba bá àkókò tó gba ni ẹ wò bàbá náà ti sọ fa bí wàá nígbà tó bá rẹ̀yìn tó bẹ́ẹ̀ ṣe ṣe ẹlúgba rẹ̀ ẹlọ́ba ẹlọ́ ẹlọ́ ẹ̀ ń kó náà ṣe kí kó lè fi pé bíláì náà ló ń parí ó pa fún tó lajú lẹ̀ ẹ̀fọ́ ojú ẹ̀ títí bá ṣe wẹ̀ láti gbé e débi láti fi bá ṣe gbẹ́ sàárè bá ṣe kírun nílá gbogbo ẹ̀yìn ní pátápátá òlànà olùsìlámù sàlàyé wa tàbá wa pè ní sàárè síbi ti jẹ́ tán bá a bá pè ní sàárè ẹ̀ ìdáhùn adé ní sàárè fún wa ní yóyá ẹlòmí yóyá ẹ̀ máa kọ́ ní kí òbí sọ́nà nígbà ìdáyé lọ sọ́nà ń ta lọ́wọ́ rẹ̀ sọ pé àwọn àgbò eléyìí àgádá rẹ̀ kò sí nígbà náà yìí ká máa ṣe kí ni ká máa ṣe bí òkú àbíká wá débẹ̀ tó ká tún àwọn àgbàdo àti ọ̀yá wọn náà àtàwọn nínú wọn náà fèsì tó ọlọ́run tó àti níjọ́ lọ́mọta yá bíi ọlọ́ àlẹ́ ákúnmọ́ kọ̀ọ̀kan sí ká. òun àwọn ọmọ báyìí kò sí wọ̀lá kò sí lákọọ́lẹ̀ lọ́gbà nẹ́bí wọ́n láti ọ̀sán àbá. wọ́n àwọn bá ti jẹ́ bóyá pé tẹ́ ẹ bá mọ̀ nípa àwọn àlẹ́ ákúnmọ́ tẹ́ ẹ máa gbàgbé pẹ̀lú tẹ́ ẹ bá mọ̀ nípa ẹ̀ ní ẹ̀ ní máa tàbí lálẹ́ ká. ẹ̀ ń gbé pẹ́ẹ́sì àti

tó àyà mi bẹ ẹ màkà àyà mi tó jẹ́ pé níbi yóò máa sọ̀rọ̀ àyà wọn máa ń lépè láwọn tí wọ́n ń ṣe aburú tó jẹ́ pé ẹsẹ̀ ẹgbẹ́ tó sàárẹ̀ ìtọ́ ẹgbẹ́ máa sọ̀rọ̀ àgbẹ̀jì fún òun náà bẹ ẹsẹ̀ tó ṣe irú nǹkan ẹ máa àyà wọn nílẹ̀ náà àwọn ẹ̀kọ́ tó máa fi ṣe ìdí ra fún pẹ̀lú ọ̀rọ̀ ìgbọ́ tó iná lọ́pàá tó tàbí sọ̀rọ̀ àwọn àlọ́ ìkọlà ẹ̀kọ́ tàbí nìkan wa òṣìṣẹ́ láti gbókùn sínú sàárẹ̀ kan sábà ti ya ìpẹ̀lú náà ànábì ní kẹ́ẹ̀dúró kẹ́ẹ̀dúró lásìkò díẹ̀ kéèké ma wá sọ ọkùn kílẹ̀ mọ̀ sọ́kùn ìsẹ́sì wù lè àfihàn wọ́n àrùn lọ́rùn wọ́n àrùn lọ́rùn àfàrà pẹ̀lú àrùn ìfàrà anábì ní ẹ̀sọ́ wa àforí ní ìfún ọmọ ìyá ẹni tó kú ẹ sì béèrè bí àwọn àrùn wọn tààrà kó bẹ̀rẹ̀ rẹ̀ múlẹ̀ nítorí pé wọ́n mọ̀ béèrè ọ̀rọ̀ rẹ̀ láyé kí wọ́n dàgbà tá a máa ṣe nígbà pẹ̀lú àti tánàbì kàwá Allahumma sèláwù Allahumma sèbìtò òun náà lè lóògì sí ìmàlẹ́ tẹ́ẹ̀ bá ti wá wí tán nílé ìdí bàtà tó bá bá ń dá ẹ bá ti sábà máa tọ́wọ́ bí ná kí ló kúrẹ́ yóò ṣe èyí ká àwa yìí mọ bẹ́ẹ̀ àrí tó tù bẹ́ẹ̀ lọ́wọ́ àti ìfọ̀lá wa yóò gbà. ìpè ọwọ́ ìgbà tó wá délé wọ́n wá tẹ̀ fún àwọn ọdún ìgbà pẹ́tọ̀ ọ̀yá ẹja màtàdúrà àbí ó yẹ ẹ lọ lè dáná ẹ̀yìn náà gbẹ́lẹ̀ àbí abẹ́rẹ́ wa bí náà ìyá fẹ́ fi ṣe sàárà fáwọn èèyàn fún èyí dáná bí òkú tó òkú kúrìsì ká máa wá dáná ká máa ní àfihàn sàárà fáwọn èèyàn kọ́lá àwọn sábẹ́ ànábì wọ́n ní àwọn máa ń ka káàtó kó káwá kó àjọ ní olóòtú pé àwọn péjọ ló máa péjọ lóòtú péjọ lọ́la ẹ̀sìn bá wọn wọ́n wọ́n ní abakọ̀ à àti káwọn wá dáná nílé olóòtú àwọn máa ń ka fún àdìyá ẹ̀kún àrò tí àtẹ́bí ká mọ̀ fún ẹ̀kún pé aláàánú mi ló lọ yìí jẹ́kùn ti lágbára tó ti jẹ́ ẹ̀sẹ̀ láláló gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làá máa ka kéèyàn máa dáná àti káwọn wá kóra wájú káwọn péjọ ní olóòtú bẹ́ẹ̀ láti máa rojọ́ ẹlẹ́jọ́ bẹ́ẹ̀ láti máa sọ̀rọ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ láti máa sọ̀rọ̀ òkú náà bẹ́ẹ̀ láti máa sọ̀rọ̀ òkú lẹ́yìn yá tó ní bàbá yìí ẹ ó ti máa àmọ́ àwọn ọmọdé láti kéde kan àwọn ti tẹ́lẹ̀ láti máa sọ̀rọ̀ eléyìí. wọ́n pẹ̀lú àwọn eléyìí ti báyìí tá a bá fẹ́ra wá jọ síbẹ̀ tá a bá tẹ̀lé àlàyé sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀rọ̀ kò sí ìgbà tó bẹ̀rẹ̀. tó náà ló fà lójẹ́ pé àwọn tó kú ẹ̀ ẹbí lè pé ìjọba ìwé àbíkí lè dáwọ àwọn ẹni lẹ́yìn ìgbà náà sábà ní náà wàá kún fúnra rẹ̀ lánàá ti lè kú anábì tó bá wà lọ sábà ní kó àdúgbò ìjọ àwọn tàbí la ẹni pé ó má rú ní anábì òkú o pé tó ń bá gbọ́ lẹ́nu ẹ nìkan bá anábì kú owó ti yọ ìyà owó tójú rẹ̀ yọ ìyà owó ti ẹ̀yẹ sígbà ó lànà bí kan lọ bá tó wá ní tí wọ́n jẹ́sùn fún ànábì o ànábì ti kú lónìí àmì tí wọ́n jẹ́sùn fún Allah subhanahu wa ta'ala fa inna Allah hayyun la yamut Allah subhanahu wa ta'ala bàbá rẹ̀ ètò òdìkú Umaru oh. máa Muhammadu illa ayà ìwà abúlé àmọ́ ẹ̀gbẹ́ ìtọ̀ sáà níbi bàbá fún wọn ẹ̀ àbí bá pa lẹ́wàá lẹ́sẹ̀ ìmọ̀ Umaru ní nígbà tó yẹ báyà fún ẹ̀ bàbá rẹ̀ nígbà tó kọ̀ jọ́kè èlò ni wọ́n ti fi ara rẹ̀ wọ́n ti àtẹ́jú wọn kó bẹ́ẹ̀ náà wọ́n ti àwùjọ bẹ́ẹ̀ wọ́n kó náà sọ́wọ́n gbà tó di ayé nígbà yà ọ̀dọ́ láì àwọn tó wà kúránì àwọn ti sẹ́wúndì tí wọ́n há kúránì dáadáa tí wọ́n kú sójú ogun àwọn tó wúlò báyé nù síbẹ̀síbẹ̀ náà àwa yí pé àwọn tàbí kóra wọn jọ ibẹ̀ sọ ẹ̀yà ẹ̀já ti ìyá wọn. sókòrò àwọn ọmọ báyìí àdáadáalẹ̀ ni ṣe nígbà tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ó wọ́n bẹ̀rẹ̀ níjọ́ mẹ́jọ ni ẹ̀wọ̀n ni jọ mẹ́ta kílẹ̀ yẹ eléyìí òkú ọkà ní jọ mẹ́jọ láti dé kílẹ̀ yẹ ìgbòlẹ̀ yẹ wà ẹ̀mí wo ni wọ́n lè dá wòlá tó fúnra wa nínú wáyà tá a kọjá yìí wípé etí tí mo ti máa ń a tó bẹ̀ ká dáa kẹ́mi èèyàn wá kú káma wá tẹ̀mí ni káma wá pẹ̀lú òkú ọkà káma wá lé ọ̀pá ọ̀pá lọ́wọ́ tó tó kú bá kú bá a lè ṣe òun náà ti lè ká sí abá ti náà ká kú kó bá lè kó ká tó máa lọ sí náà lọ àwọn èèyàn sábà wá kí ẹ̀ tó kú kú fún ẹ̀ àtàwọn àyínà tá à ń tẹ̀lé ní mọ́tàdún wa àwọn kan náà wọ́n ti dúpọ̀ yíwa pé ọmọ olóòkú òkòrò kò kó síbi kan wọ́n lè balẹ̀ síbi kan pé àìsẹ́ ti máa bá rẹ̀ ìdíbà fún wọ́n lè wá nílé rẹ̀ wọ́n lè mọ̀ sí kan tó ń bá bẹ́ẹ̀ ṣe tẹ̀kọ̀ wọ́n tẹ́ bá pàdé rẹ̀ ẹ̀ mọ̀ sí tọ́lá bá pàdé lẹ́yìn ọdún kan ṣé ẹ ti ẹ ti ta ẹ lè ta á díà pẹ̀lú ẹ̀ tó káàdìjọ́ mẹ́ta káàdìjọ́ méje káàdìjọ́ ìlànà abẹ́ nígbà tẹ ọwá ń yẹ eléyìí tó wá hàn kan lára kan pé ìyàní ìkọ́ṣe àwọn ní ọmọ yẹ yòókù padà ní àwọn yorùbá sẹ́sọ abẹ́ yẹ yòókù ọba padà ipe ibi tó fi lẹ́yìn láti tí o ní ìhà tó fi lẹ́yìn láti tí o ní bá yóò ti máa ro ẹ́ yóò ti máa ro wọ́n á ti kí ni wọ́n wà á yí ẹ̀yìn rẹ̀ padà tó eléyìí ẹ̀ dàpọ̀ ẹ̀ ẹ̀ ká yín nàti bókù wa kúkú wa ká sọ̀rọ̀ bókù wa ká sọ̀rọ̀ bókù sàrà àti ká sọ̀rọ̀ bókù sọ̀rọ̀ bókù jẹ́ àyà ebi mo bá ń ta wà bẹ́ẹ̀ ní ìlà yìí kí ló kọ́ mọ́ bá yìí masjid suleiman kò lè jọ ọrùn mọ́sáàsì yìí tọ́lá kọ́ fi járí àtẹ́nìkan lẹ́nu ìgbà tó ń bẹ́ẹ̀ tó ti kú ní bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ni ó wá kọ́ mọ́sáàsì òun kó wá ní ìlànà àdúgbò wọn ṣẹ́kì ní kó máa bá wọn. fámìlì rẹ̀ lè kọ́ fún ọmọ rẹ̀ lè kọ́ àwọn eléyìí ti bàbá àwọn eléyìí kú ẹ̀rọ wádìí níbi tí wọ́n wà lọ́wọ́ nílẹ̀ lábàbà lọ ẹ̀ níbi ìdáhùn náà wọ́n ti wọ́n ti náà ní. tó sàrà tí wọ́n ṣe fún òun náà ní eré táwọn ọmọ mi sàrà àwọn ojú wa ojú òsì lómi jẹ́ kàkà síbẹ̀ onídàáda rẹ̀ wọ́n ti bá bàbá rẹ̀ omi tí mo ti ní omi tí mo ti ní nínú àkórúkọ rẹ̀ tí ibi tí omi tí yóò ti nílé ẹ̀kọ́ kọ́lé ẹ̀kọ́ sílẹ̀ kọ́ mọ́sálásí táwọn èèyàn àbí kó fi di síbi kan ibi eléto táwọn èèyàn máa ká ètò bẹ́ẹ̀ àbí tí wọ́n máa gba bòkí bẹ́ẹ̀ nígbà tó bá ń lọ gbogbo eléyìí kó ní ládàá rẹ̀ máa bá òbí rẹ̀ àbí ó gbẹ́gbẹ́ òkú wa gbogbo ẹlẹ́kọ̀ọ́ jẹ́ jìnnà ẹjẹ́ àmì àtọ́lá ń gbé tuntun yàn àgbàdo àbá ń ṣe ìyàwó àgbàdo àbá ń ṣe kóma wọ́n ní àtọ́lá ń gbé ọ̀gá ọ̀gá àlẹ́ àlẹ́